أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته أكيد أتي أنبوا أتي ترى غفر أيلي نيام فانياتي لما تسوى جلنا látàrí ìdí kan sí ìkejì àpẹ̀lú ògùn ọlọ́wọ́ bá lẹ́kẹ̀ ọlá ní òní a tún máa tẹ̀síwájú nípa àkọlé da'awatul anbiya wal fawaidul mustafada min da'awatihim àwọn ọ̀nà tí àwọn ànábì ọlọ́wọ́ bá lẹ́kẹ̀ ọlá fi pé àwọn èèyàn wọn sẹ́sìn ọlọ́run àti àǹfààní tí àwa tí a wá lẹ́yìn wọn tí a fẹ́ kọ́ látara àwọn ọ̀nà yìí àní èyí tí a ṣe ní ìjẹta amúdá àwọtú ànàbí yìí Hud ní alayhi salam bí ànàbí wa Hud alayhi salam ṣe pé àwọn ìjọ wọn àti àwọn àǹfààní tí a mú lára ànàbí wa Hud alayhi salam àlónì insha Allah a máa ṣàlàyé nípa da'awatu ànàbí yìí Ibrahim alayhi salam àbí ànàbí wa Ibrahim alayhi salam bí wọ́n ṣe pé àwọn èèyàn wọn ṣẹ́sìn ọlọ́run ọba àdékè ọlá àti àǹfààní tí a fẹ́ kọ́ lára dáhàwà nẹ́bọ̀ Ibrahim alayhisalam. Adara pé dáhàwà nẹ́bọ̀ Ibrahim alayhisalam ó fẹ̀jú ọ̀pọ̀lọpọ̀ ààrẹ òní èèyàn ti lè rí ẹ̀kọ́ kọ́ látara ọ̀nà bí ànẹ́bọ̀ Ibrahim alayhisalam ṣe ṣe dáhàwà. Bí ìdíkọ́ ànẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam gan tí wọ́n jẹ́ ọ̀gá wa àti àfáà wa ọlọ́run ọba àlejò ọlápá wọn náà láṣẹ kí wọ́n sáwò kọ́sìtì anábọ̀ Ibrahim alayhi salam níbi dáwà wọn. Àá fi mú dáwà anábọ̀ Ibrahim alayhi salam a sì ní ìpele méjì a mú apá kan ṣàlàyé fún wa lónìí olóògùn ọlọ́run ní ọ̀la a tún máa ṣàlàyé apá kejì nínú àwọn àyè tí a ti fẹ́ kọ́ látara dáhùn ànábọ̀ Ibrahim alayhi salam lákọ̀ọ́kọ́ náà tani ànábọ̀ Ibrahim alayhi salam ànábọ̀ Ibrahim alayhi salam ọ̀nà ni Ibrahim al-Khalil ànábọ̀ Ibrahim ọmọ Azar tí ń jẹ́ bàbá rẹ̀ tí ń jẹ́ àrọ́mọdọ́mọ fún ànábọ̀ Nuh alayhi salam ànábì ọlọ́run tí wọ́n ṣiṣẹ́ gbà níyàn líle lọ́dọ̀ ọlọ́run ọba àlékiọlá pé kò sí bí wàhálà ṣe lè bá wọn tó kò sí bí wọ́n ṣe lè rí dààmú tó lójú ọ̀nà ọlọ́run ọba àlékiọlá kò tiẹ̀ ní yí ẹ̀ wọ́n lọ́kàn. àwọn ilé tí wọ́n gba okùn níbi ìlànìyàn èyí tí ó nípa fún iṣẹ́ ọlọ́run ọba àlékiọlá. láìpẹ́ ẹ̀bùn yìí mọ̀ àìsàlá inú àwọn oríkì ọlọ́run bá àríkẹ́ ọlá fi albarka sí àrọmọdọ́mọ Ibrahim aleyhisselam débi pé kò sí ànábì ọlọ́run bá àríkẹ́ ọlá kan tí ọlọ́run bá yọ àwọn èèyàn rẹ̀ tí wọ́n pọ̀ látara bíbí o látara àbàrà àdéhùntàn tó tọ́nà ìgbà Ibrahim aleyhisselam yàtúmọ̀ nǹkan ní abul anbiya bàbá àwọn ànábì ọlọ́run bá àríkẹ́ ọlá gbogbo ànábì tí bá ń jẹ́ wípé à ń pè ní ànábì Israel lónìí kò sẹ́nìkan tí àwọn ó fara tì ju anábìwa Ibrahim alayhisalaam lọ kódà lẹ́yìn àwọn anábìwa Hud àti Sọ́ọ̀lẹ́ gbogbo àwọn anábì yòókù tá a bá fi tì sáà nábì ládùbáwá àrọ́mọdọ́mọ ni wọ́n jẹ fún anábìwa Ibrahim alayhisalaam. Ànábì wa Ibrahim alayhi salam albiya allati nasha'a fiha kí ni àwùjọ tí wọ́n ti dìde kí làwọn ìṣẹ̀lẹ̀ tí ó gbajúmọ̀ kí làwọn àìdá àbí àwọn ewu iṣẹ́ ọlọ́run tó pọ̀ láwùjọ yẹn. Láìpẹ́ ìbọn ní mo àìsàn كغيره من الأنبياء عندما يفشو الفتح ọlọ́run bá máa gbá wà nájọ́ ọlọ́run bá lè kí ọlá dìde nígbà tí ìbàjẹ́ bá ti kún orílẹ̀. èdè sí ń jẹ́ ọ̀gá ìbàjẹ́ òun náà ni ẹ̀ṣẹ́lù kò sáà nábì ọlọ́run ọba kan tọ́lọ́run ọba gbé jìdí àti wá ṣe dáwà tí èyí jẹ́ wípé ẹbọ lọ̀gá ẹ̀ṣẹ̀ tí ó gbajúmọ̀ láwùjọ wọn. bẹ́ẹ̀ ni àdánẹ́bọ̀ Ibrahim alayhi salam tó ní pé àwọn tí wọ́n wá ṣáájú àdánẹ́bọ̀ Ibrahim alayhi salam iná àwọn ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba fi títán àti ìyàjẹ àwọn èèyàn wọn nígbà tí wọn gbà fáwọn ànábì ọlọ́run ọba àríkọ́lá àwọn èèyàn lásìkò ànábì Ibrahim alayhi salam wọ́n kọ́ọ̀mù nù àwọn ìjà nẹ́gbà nù àdìsọ́lá wọn rántí kọ́ọ̀mù hood àwọn ìjà nẹ́gbà hood àdìsọ́lá kọ́dà wọn ò rántí kọ́ọ̀mù sọ́ọ̀lẹ̀ àwọn ìjà nẹ́gbà sọ́ọ̀lẹ̀ àdìsọ́lá gbogbo àwọn ìran àwọn ìjọ yìí wọ́n ti wáyé ṣáájú kọ́ọ̀mù Ibrahim àdìsọ́lá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run sì fìyà jẹ ọlọ́run pa àwọn àrùn nígbà tí wọn ò dáwọn tó jẹ́ nǹkan tó súnmọ́rẹ̀ láwùjọ ayé lásìkò tí anábọ̀ Ibrahim alayhi salam náà tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n ń sẹ̀mí. láwùjọ tọ́lọ́mọ abẹ́rẹ́ àlekẹ́lá ti bí tọ́lọ́mọ abẹ́rẹ́ àlekẹ́lá ti ní kí wọ́n bí anábọ̀ Ibrahim alayhi salam wúwo ìdàfi bí yẹ ya'budu ahluha al-kawakib wal-asnam. wọ́n bí anábọ̀ Ibrahim alayhi salam láàrin mọ̀lẹ́bí kan láàrin àwùjọ kan láàrin ìlú kan láàrin àsìkò kan àwọn èèyàn sin ọlọ́run bá àlekẹ́lá máa èyí tí wọ́n á máa sìn ní àwọn ìràwọ̀ lókè sámà tí wọ́n á máa sìn ní àwọn èrè tí wọ́n gbẹ́ fúnra wọn igi tí wọ́n gbẹ́ nígbẹ́ èèyàn fúnra wọn eléyìí ni táwọn èèyàn fẹ́ ń gbẹ́sìn bá wọn lásìkò àtẹ́gbà Ibrahim alayhisalaam àwọn eléyìí lásìkò wọn wọ́n gbé ìmọ̀sìn ẹ̀dá ọlọ́run ọba lórí ju gbogbo àwọn àsìkò yòókù lọ ebi pé wọn àtúmọ̀ lọ́dún tí wọ́n gbélé fún àwọn èrè kọ̀ọ̀kan náà èrè wọn láwùjọ yìí lérí àyí oníbọ̀rìmọ̀ àríṣàlámù ti dàgbàsókè fáwọn ọgbà ibn Kathir rahimahullahu ta'ala wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí ilẹ̀ ẹlẹ̀ lásìkò ànábọ̀ ìbọ̀rìmọ̀ àríṣàlámù kánú kufara gbogbo wọn wọ́n ṣe ẹbọ sọ́lọ̀ ẹlẹ́bọ̀ lọ gbogbo wọn kò sẹ́ni kan tí ń bẹ lórí Islam lórí tawhid kódà tabaníkà máa ṣàyàfi lásìkò tí ibrahim àríṣàlámù ń àwọn owó ni wọn ò lọ kó sẹ́bọ ah, àyàfi ká mú ìbọn nímọ̀ àlẹ́ ìsàlámù dídá fúnra wọn ká mú ìyàwó wọn ká mú àbúrò wọn tí ń jẹ́ anábìwọ lótò àlẹ́ ìsàlámù. àwọn yòókù tí wọ́n ń bẹ lórí ilẹ̀ ayé ń gbà náà lọ́hùn orí ẹbọ òní wọ́n ń ṣe kí wọ́n ṣe ẹbọ nìkan ni wọ́n ń ṣe àwọn ìwà mímú àwọn ìwà àbàjẹ́ àwọn ìwà àánú gbajúmọ̀ láwùjọ Ibrahim alayhi salam wọ́n tẹ̀ tó ń ti dáwà tí Ibrahim alayhi salam tí wọ́n ṣe láwùjọ yìí tó ń ti ìpèpè sọ́lọ̀ tí wọ́n ṣe ọlọ́run ọba àlekè ọlá a ó sì lò wọ́n ní sábàbí fàzàlọ́láhù bí ìṣòro ọlọ́run fi Ibrahim alayhisalam wọ́n bí da'awatihi àti pípé wọn tí wọ́n pé àwọn èèyàn sọ́nà ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run fi gbé aburú lórí rẹ̀. wọ́n á bùtọ́ la bí ìdọ́lá ọlọ́run ọba àlekè ọlá fi Ibrahim alayhisalam wọ́n fi pa gbogbo ohun ń jẹ́ àánú wọ́n fi parẹ́ kálíbà máa ìran ìjọsìn táwọn èèyàn ń sábà ń sìn tí wọ́n gbójúlé tó jẹ́ kó náà ló gbajúmọ̀ tí wọ́n fẹ́ẹ́ lè má mọ nǹkan mi wọ́n fẹ́ẹ́ lè má mọ ẹ̀sìn mi láti fi sin olùdẹ́dà àfi ká máa sin àwọn ìràwọ̀ yìí kí wọ́n rò bíi pé àwọn ìràwọ̀ yẹn ń kọ́ òun làwọn ẹ̀dá tí ó mú àwọn súnmọ́ lọ́wọ́ bàrẹ̀kẹ́ ọlá ọlọ́wọ́ bá ń sàlàyé fún ọlọ́run sọ́ọ̀tù وليكون من الموقنين afún Ibrahim afún orí bí ìjọba ọlọ́run bá ṣe ń lọ lórí sámà àti bí ìjọba ọlọ́run bá lékè ọlá ṣe ń lọ lórí ilẹ̀ẹ́lẹ̀ ó lè nímọ̀ pé Allah subhanahu wa ta'ala òní ọba tí gbogbo èèyàn gbọ́dọ̀ máa gbọ́sìn fún. àti báyìí fún Ibrahim alayhi salam kẹ́mi rẹ̀ lè balẹ̀ sí ìsìn ọlọ́run bá lékè ọlá nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run bá tó fi ìmọ̀nàmọ́ Ibrahim alayhi salam ọlọ́ni فلما جن عليه الليل رأى كوكبا tẹ́lẹ̀ ń dọ́nà lọ́rùn nígbà tí ó dọwọ́ olóru tó rí ìràwọ̀ tó pọ̀ lórí òkè sámà tó rí bí wọ́n ṣe jẹ́ nǹkan tí ìràwọ̀ bu yìí kún sámà sí فلما جن عليه الليل رأى كوكبا ó rò bíi pé bí ìràwọ̀ ọ̀hún bó ṣe bu yìí sí sámà tó kò sí nǹkan àmín tó tún lè bu yìí tó yẹ kí ẹ máa wá jọ́sìn fún àti ìràwọ̀ yìí ìwọ̀ ẹnu kọ́kọ́ wò bí ikú máa ṣe ìràwọ̀ kọ́lá yáda rọ́bì ó ní ìwọ̀n máa ṣe àwọ̀ nígbà tí yá ń kọ́ pẹ̀lẹ́ mẹ́ ẹfẹ́ kọ́lá láwọ̀ ṣìbùl àfi nígbà tí láwọ̀ sá lọ ó ní èmi ò fẹ́ kí n máa sin ọlọ́run bá dákú dájí èmi ò fẹ́ ọlọ́run bá dákú dájí ọlọ́run bá tí ìní máa rí ibi pé ní gbogbo ìgbà ni òwárú ọlọ́run bá yẹn. Tí ń túmọ̀ sí min khasa'is nínú àwọn ìròyìn tá a fẹ́ rí lára ẹni tó lẹ́tọ̀ọ́ sí ká máa jọ́sìn fún ó ní pé yóò ní agbára àti lè máa dá àwọn tí ń jọ́sìn fún lóhùn ní gbogbo ìṣẹ́jú ní gbogbo ìgbà kò yí sọba tí wò ní àmọ̀ ah, ní ìdí ìrànlọ́wọ́ rẹ̀ lásìkò kára ọlọ́wọ́ bá ò sí nílẹ́kọ́ ó wà nínú àwọn reasons tí anábọ̀ Ibrahim alayhi fi rí wípé al-kawakib la tastahiqqu al-ibada àwọn tẹ́wọ́ àwọn ń jọ́sìn fún ìrà òun òórùn dáadáa ni tẹ́ bá ronú dáadáa ẹ rí pé ra àwọn gbogbo tẹ́ ẹ bá rò bíi pé ń bẹ lára rẹ̀ tẹ́ ẹ fi rò bíi pé ó wà wọ́ bíi kẹ́ ẹ máa jọ́sìn fún ẹ bá tún inú yín rò dáadáa ẹ rí wípé kò yẹ kẹ́ ẹ máa jọ́sìn ma'budan yẹ fún olùjọ́sìn fún kẹ́pẹ́ ni ó wọ lásìkò kan ni ó yọ lásìkò kan al-afru kí nǹkan máa yọ kó máa bọ̀ kó máa dòró jù gangan náà àwọn ìròyìn ìràwọ̀ ni Ibrahim alayhisalam rí pé òun ò lè máa gọ́sì nígbà tó tún yá Ibrahim alayhisalam ó tún rí ẹnjíńjẹ́ al-qamar tí ń jẹ́ òṣùpá ó tún lọ subscribe fún fún ọmọ ìjọsìn fún òṣùpá ó tún yá ó rí pé òṣùpá òṣèjọsìn fún ó tún yá ó tún rí oòrùn tóun tóbi tí màálẹ̀ rẹ̀ tún gba ayé kan ju tàwọn òṣùpá àtìràwọ̀ lọ. قال هذا ربي ó tún lọ́sọ̀ òun náà lọ́wọ́ máa lọ́sìn. ọ̀lẹ́mọ̀ afarat ìròyìn tí ń bẹ lára òṣùpá tí ń bẹ lára ìràwọ̀ arí lára òun náà. níta fẹ́fẹ́ ẹ̀sà bíṣù ní níta kanú àwọn àyàtà kàyé ni pé Ibrahim alayhi salam wọ́n rí wípé àwọn táwọn èèyàn sìn láwùjọ àwọn ìnẹ́lìkàwà kébi àwọn tí wọ́n ń sìn àwọn ní wọ̀lùkámárì àwọn tí wọ́n ń sìn òṣùpá ní wọ̀ṣàmùsí àwọn tí wọ́n ń sìn òru ní òṣèyìn tó lẹ́tọ̀ọ́ síjọ́sìn náà wọ̀n kàyí wọ́n fi làákà yẹn pépélé láti ìpìlẹ̀ ńkọ́ ọlọ́run àbá ti lè fún Ibrahim onígbó ṣìdàhù ó ti fún nílà káyì ó fi ma ọ̀tún yàtọ̀ sí òsì lọ́lọ́run ti fún anágbà Muhammad láti ìpìlẹ̀ ìgbésí ayé wọn láti bẹ̀rẹ̀ wọn ó gba àwọn àbájá òun wu ànábì láti pẹ̀lẹ́ nígbà náà lọ́run ní Ibrahim alayhi salam wájú kó yá àwọn èèyàn wípé ọlọ́run àwọn òun máa ṣeun ní wàjá àti wájú ìyàrí lẹ́bi fatọ̀wà samawati wal ardi hanifa muslima tọ́lọ́run àwọn tó dá sánmà àti ìlàkàmọ́ tí ń bẹ nínú ọ̀rẹ́ lòun máa jọ́sìn fún tó ń tẹ́ afẹ́fẹ́ rìn lẹ́nu àwọn tá a kà fún wa nù sóra ní àmì yìí pé ìpìlẹ̀ Ibrahim alayhi salam nẹ̀ àwùjọ yìí ni wọ́n ti bára wọn àwùjọ tí ẹbọ nìkan làwọn máa ń ṣe wọn máa ń tẹ́pẹ̀ ní tawhid àwùjọ tí wọ́n á máa ṣe àbòsí wọ́n lọ́wọ́ bá àlejò ọlá bisarfihim haqqa rabbihim ila ghayri rabbihim wọ́n máa gbé ntí ń jẹ́ ẹ̀tọ́ tí ọlọ́wọ́ bá wọn ní lé wọn lórí wọ́n darí ẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹni tí ìṣọ́lọ́wọ́ bá wọn lẹ́yìn ìgbà náà ọlọ́wọ́ agbára bàbá ìwà ìsọ̀lám ọlọ́wọ́ gbé ìdìde e ní òjíṣẹ́ dáhùn àwọn wá jẹ́ pé dáhùn àbí wọ́n ti ń ṣe fún mọ̀lẹ́bí ni wọ́n ti fáwọn àjọ ìlú bí wọ́n ṣe ń ṣe dìbéètì pẹ̀lú àwọn tí wọ́n rò bíi fáwọn nílẹ̀ káyà àti jìyàn nu wọn òun náà ń bá àwọn lọ́balọ́ba sọ̀rọ̀ tí wọ́n ń pè wọ́n sọ́nà ọlọ́run àbàlùkì ọlá lóyìí sí akọ ẹ̀kọ́ tó pọ̀ lára dáhàwá nígbà Ibrahim alayhi salam alóni insha Allah àti ní ọ̀la. àwọn eré àti afẹ́ kọ́kọ́ mú lónìí náà nínú dáhàwá nígbà Ibrahim salam òní wípé ọlọ́run àbàlùkì ọlá lọ́pọ̀lọpọ̀ ayé náà kò ánú kẹrí ọlọ́run bá ròyìn àlẹ́bọ̀ Ibrahim lọ́pọ̀lọpọ̀ ìròyìn tó pọ̀ tí ò sí tí ó rí ibi mú wọn ní ìròyìn ju wípé ìṣiṣẹ́ dáhùn àwọn dáadáa lọ ìdúró déédéé lórí dáhùn àwọn náà ni ó mú ọlọ́run bá àríkẹ́ ọláròyìn ọ̀gẹ̀ láwọn ìròyìn ńláńlá èyí tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí òfin kí tí wọ́n jẹ́ nìkan tí wọn ò lè láǹfààní àti ní ọlọ́run bá àríkẹ́ láwọn ìròyìn àwọn ẹni nínú kùránì bẹ́ẹ̀ wọ́n ní insha Allah ta'ala a máa mú ní ẹ̀rọ kọ̀ọ̀kan àwọn àyè tí ọlọ́run bá ti ròyìn anábà Ibrahim alayhisalam tá sì mú láǹfààní ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí dá yóò ṣe nínú ọ̀rọ̀ ìtọ́lọ́run fi ròyìn anábà Ibrahim alayhisalam. lákọ̀ọ́kọ́ inú àwọn ìròyìn tí ọlọ́run bá ti ròyìn anábà Ibrahim alayhisalam wọ́n ní wípé annahu ummah anábà Ibrahim alayhisalam huwa nabiyyul ummah anábì tí òun nìkan ń dájí àlùmà àlùmà nù lárúbáwá àti inú èdè alukóránù karim ó láwọn àti wọn tó pọ̀ gbọ́nú àwọn àyè tí ọlọ́run ọba àlekè ọ láti lo gbólóhùn àlùmà ọlọ́run lò ó láti lè ní ní rọ́jò lónìí تجمعت فيه صفات جميع الأمة إبراهيم السلام ó jẹ́ ẹ̀dá kan tí gbogbo ń tá a fẹ́ rí lára àlùmà láwọn ìwà tí tábà kó àwọn àlùmà gẹ́gẹ́ abẹ́rí wà lára yín o kátó máa ṣe báyìí kátó máa ṣe báyìí min sifati al-birri wal-ihsan nínú àwọn ìròyìn dáadáa ìròyìn ìsinmi àwọn ọba àlẹ́kẹ́ ọlá gbogbo ìròyìn yìí pé sára anábà Ibrahim adesala ní ló fà á ní anábà Ibrahim fi jẹ́rìí pé ó ní wa Ibrahim alladhi wafa Ibrahim tọ́lọ́wọ́n bá set exams fún ó sì dá gbogbo ẹ̀ kò sí nìkan tí Ibrahim alayhisalaam lè ṣe wọ́n fa gani ẹ̀ńkọ́ wo ó ní hay parallel ní ó gba ọba hundred inú dọ́là ọba sẹ́ẹ̀dì fún ẹ̀dán kò sáyè kan tá a ti ní bùkátà sí ròyìn dáadáa olùpèpè sọ́nà ọlọ́run ọba àlekèọ́lá tí Ibrahim alayhisalaam tí ó wá ṣèdánwò ń bẹ̀ tí wá pàṣẹ. wàyí níbi tàlá Ibrahim rabbuhu fa atammahun wọn ni ọlọ́run ọba ní sẹ́ẹ̀mù ẹ̀gbà náà ni tí ọlọ́run ọba àlékè ọlá ṣe ìdáwò fún Ibrahim ọlọ́run ọba àlékè ọlá ó ṣe ìdáwò fún Ibrahim alayhisalam ìmọ̀ tí ọlọ́run ọba ṣe ìdáwò fún ọlọ́run ọba Ibrahim alayhisalam fa atammahun gbogbo ẹ̀ ló gbà gbogbo àwọn ìròyìn dáadáa ti dá ayé fún olùbísí ọlọ́run gbọ́dọ̀ ní ìròyìn tí ó máa mẹ láàrin wa tọ́lọ́run ọba àlékè ọlá ìròyìn tí ó máa bẹ láàrin òun àti ọkàn ara rẹ̀ fún ara rẹ̀ ìròyìn tí ó máa bẹ láàrin òun àtàwọn tí ó fẹ́ pé Ibrahim wọ̀fà atamahona gbogbo àwọn ìròyìn ló ní ló gba etí ò sẹ́kù kẹ̀kẹ́ ìyẹn ló fi jẹ́ pé Ibrahim alayhisalaam ọlọ́run àbá lo gbólóhùn al-umma fún wọ̀yẹ̀ sífàtò lam tusta'mal li ghayrihi ìròyìn ńlá kan ní gbólóhùn al tọ́lọ́wọ́n bó fi ròyìn ẹ̀dá kan pé ẹ̀dá kan lódìdí ń jẹ́ al-umma ń dájẹ́ al-umma illa Ibrahim alayhi salam wọ́n bá ń sọ fún wa wípé inna Ibrahim kana umma ṣé Ibrahim tẹ̀rí ẹ̀ umma rẹ̀ àwọn afá ní ma'ana al-umma ìtumọ̀ al-umma ar-rajulu al-jami'u bi khisalil ó ní èèyàn tí ó jẹ́ wípé gbogbo ìwà dáadáa gbogbo ìwà oore gbogbo ìwà téèyàn fi ń rí ọ̀nà ọlọ́run ọba àlékè ọlá kò séyìí tí ò ṣe kò séyìí tí ò sì ṣe láti ìgbín pé níbi tí ó ṣe dé tí n bá jẹ́ pé Ibrahim alayhi salam ọkọ̀dé kan kí wọ́n kó nìkan ní bẹ onìkan tó rẹpẹsẹ́ǹtì al-umma al-islamiyya lásìkò rẹ̀. ó ṣẹlẹ̀ nígbà tí o ti rẹ̀ ní ẹ̀ka tó gbà fún ọ. ṣé kí onìkan náà ní ń dá pépè onìkan ní ń dá wẹ́rẹ́ tí ó gbà fún ohun tí ó gbà sí ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ó náà ní umma. eléyìí kan nú àwọn ìròyìn ńlá tí Ibrahim alayhi tí ó ní nìyẹn. abánikà wá lásìkò ẹ̀ka ní التي تقوم بعبادة الله الأمة تندى جوسف الله أبالك لا سواء له في الأسر إبراهيم عليه السلام كان دعوة أمة وننشى دعوة هو الأمة التي تقوم بالدعوة إبراهيم ناني كان أمة تندى دعوة سي والسنة كتوك لو gbogbo àsìkò tí Ibrahim ló دعوة دعوة láwọn bàbílì yóò náà ni ó àríkàrà àni لو náà ni kò دعوة دعوة إبراهيم عليه السلام كان أمة في حسن الخلق ودادا خاصة بالمدعوين سواء بسنة الله بارك ولا أه أمة فاسم به tí ẹ máa ń gbọ́ wá sí Ibrahim alayhisalam àti sùúrù tí wọ́n ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń pè bóyá fámìlì wọn ni bàbá ni ìyá ni àbí àwọn mọ̀lẹ́bí wọn ni àbáwọn aráàlú wọn ni àbáwọn ọmọ tó bí ni bàbá kabí Ibrahim alayhi salam ṣe ń ṣe dáwà kana ummatan fi husnil khulq ìyẹn odidi ìjọ kan ní Ibrahim alayhi salam àwọn méjì ní ṣùgbọ́n al'umma òní wípé al'umma al'imamu al-muqtada fi kulli khair pé tí wọ́n ń pè ní umma òun tá a máa ń tẹ̀lé níbi dáadáa. Bọ́lá pọ́tẹ́lì náà ni túmọ̀ umma, Ibrahim kana umma, Nabi kana bá Muhammad, sallallahu alaihi wa sallam, huwa ashraful khalqi wa akmaluhum wa ahsanuhum wa afdaluhum. Alábì náà kú lọ ga wa, ọ̀nà àlẹ́ ní lọ́lá jù náà rẹ̀ ọlọ́run tó ń ti bẹ́ẹ̀ náà. Ọlọ́run bá ní ara ń sẹ́sà náà bìí pé a ní tabi' millata Ibrahim hanifa. Ibrahim ni ó máa tẹ̀lé. Wala ya'muru Allah nabiyyahu أن يتبع إبراهيم إلا لأنه قد كمل إبراهيم وسكيني ọlọ́run wa ní kí muhammed náà máa tẹ̀lé ẹni tó pé kó náà lè fi pípé rẹ̀ níbi pé ju bóun náà ṣe pé lọ. sórí àwọn ìròyìn tá a rí ara ìròyìn ibrahim pé al-umma ni àkọ ẹ̀kọ́ ń bẹ̀. ìrẹ̀dá ìyá ń dà mí ọ lè wà láwùjọ kan tẹ̀kúnnù ẹ̀ńtẹ̀l umma. láàárín gbogbo àwọn tó ṣe wá àti mo kò sẹ́nìkan tí ń bẹ pẹ̀lú rẹ̀ tí ó jẹ́ ẹni tí ó ṣẹ̀kọ́ndé wọn ni kẹ́dà lọ́wọ́ máa jẹ́ umma ìmọ̀ ìṣẹ̀lẹ̀ gbà mí náà ó ṣẹlẹ̀ sáà nábì náà nígbà tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ dáhàwà táwọn èèyàn tí ì tẹ̀lé òun náà ni umma alàlùkọ́ọ̀lì bí annahu ar-rajulu alladhi ìṣàmàtí ìṣàlù khair bàbá ní umma rẹ̀ tí gbogbo dáadáa orí iṣẹ́ dáadáa kó sí lára ànábì náà ni umma bàbá ní umma ó ní al-imamu al fi kulli khair ọ̀sáájú tá a máa ń fẹ́ fi ṣàṣáájú nu dáadáa ìwọ náà dá àyà la takun ummatan fi kulli sharr má jẹ́ pé inú iṣẹ́ aburú inú ìwà aburú ló ti máa wá rí fà sí ọ ṣé kí reference line káwọn yóò máa fi reference ẹni ká ẹni rẹ ni láti lè kọ́ sí Ibrahim alayhi salam dáhìá lè pàdé ara ẹ̀ ń dà mí pé bẹ́ẹ̀ nílùú ńláńlá kan ní ònìkan ní orí dáhìá ẹ wá fẹ́ kí nínú ah, spoil alokdud tí wọ́n lọ sun àwọn èèyàn nílùú rẹ̀ tí wọ́n lọ sùn tí wọ́n sínú náà o nìkan ń jẹ́ ọmọ nígbà náà lọ́n ti ṣe dáwà. ìdàrí ń bẹ ìyẹn pé láǹfààní àti wà nípò ọmọ nígbà tó yẹ pé wàhálà kan ṣẹlẹ̀ sálù ọmọ àwọn èèyàn bẹ̀wò àti lè wọnú wàhálà wọn láti rẹ́síkì ẹ̀ṣẹ́ lọ́wọ́ bá rẹ̀ kẹ́lá wọ́n lè wọnú ẹ̀ ní wíwọ̀ wípé ọrọ̀ adà gẹ́gẹ́ bí kí wọ́n lọ́ọ́ rẹpẹsẹ́ǹtì ọmọ lèkìyà mẹ́kàbẹ̀lì fárúbẹ̀lì kẹfà yìí alladhi law lam yakun bihi ahadun min al-umma láàfìmù. pé pé ìwọ lọ dúró ń gbà náà lọ́wọ́ láti gbé ọ̀ràn àyàn kan tí ń dọ̀ràn àyàn lórí gbogbo al-umma at least kánìkan ṣe nù wọn. tí a bá ti wá rẹ́ nìkankan tó ṣe gbogbo wọn bá ṣẹlọ̀. kama qama al-imam ahmad alayhi yawm al-mihna bí al-imam lọ́jọ́ ìṣòro pé káwọn èèyàn gbé àkídà tí ò da káwọn sàábí ó ma ká gbé wọn ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣáàrùn ò lẹ́mìí irú ti Ahmad wọn ò lè fi ara wọnú ewu bí ti Ahmad faqama Ahmad ibn Hanbal maqama rajulin wahid ọ̀kánà yawma'idh huwa rajul al-umma òun ló wádà gẹ́gẹ́ bí èèyàn tá a lè ní òun ní rẹpẹsẹ́ǹtì vóòtì àwọn ọmọ ẹni tó bá sọ ń kọ́ oníkẹ́ àzúnù káwọn mùsùlùmí sọ. sọ náà òyìnbó tí ọlọ́run bá àlékè ọlá Ibrahim ní àlẹ́sìsálá tí a sì ń expect báwa du'at ila sabilillah a gbọ́dọ̀ mú ẹ̀ kọ́kọ́ wípé èèyàn gbọ́dọ̀ jẹ́ ar-rajulul umma ad-da'iyatul umma ala kulli al-ma'ani bàbá ní ìtumọ̀ al-umma ní ar-rajulul muqtada bi irú pé ẹni tó jẹ́ ní táyé ń tẹ̀lé tí wọ́n ń fi ṣe rẹ̀ ṣe tí wọ́n fẹ́ máa wò ó kọ́ sí wọn náà jẹ́ bẹ́ẹ̀ ń dáwà. abáàtì ẹ̀ sún pé ìtumọ̀ ó mà ní àrùwọ́dúró lẹ́bi ẹ̀dá màát ẹ̀ńdàwó kìsọ́ọ̀rù lọ́kọ̀ọ́yẹ ó lẹ́yìn àti gbogbo sẹ́ẹ̀rì kò sí sẹ́ẹ̀rì kan tẹ́ ẹ̀ níbà ń bẹ̀. tàmàkánà Siddiq Abubakar Siddiq ó mà ló ń náà jẹ́ lásìkò rẹ̀ kò sí ọ̀nà sẹ́ẹ̀rì kan tí ń jẹ́ pé lámùyẹ tòrókò hó Abubakar tí Abubakar ò bá wọn ṣe ń bẹ̀. bẹ́ẹ̀ àwọn nítẹ̀mọ́ pé gbogbo iṣẹ́ ayé tí máa ń múyàn wà lè jẹ́nà gbogbo ẹ̀nìyàn àwọn kìrìsì ọ̀sìn lọ́sàn pé gbogbo ààyè tí yẹn máa ń gbà wà lè jẹ́nà gbogbo lẹ́kùn tó lè wà lè jẹ́nà nìyẹn àwọn kìrìsì dínkù lè gbà wà lè jẹ́nà nítorí pé ọ̀rọ̀ dùnú tàjà máa fi hí kìrìsọ́ọ̀lù lọ́kọ̀ọ̀yẹ̀ ọ̀bẹ́ kìrì jẹ́ èèyàn kan tó náà ríbi ríbi sàǹfààní lára nábì gbogbo ọ̀nà tí yẹn máa gbé ń gbà ṣe dáadáa níbi rẹ̀ nínú àwọn ìròyìn èyí tí alukóraanu fi ròyìn anábùwà ibrahim alayhisalaam ti dá ayé àná àgbọ̀dọ̀ ṣe àǹfààní nínú rẹ̀ òní wípé alkọ́nit ọlọ́ni inna ibrahim kana ummatan qanitan lillah alkunutu lillah lùzúmù ta'atihi ma'al khudu' dáyé ò gbọdọ̀ fi bá dá ọlọ́run kò sí irinṣẹ́ tí dáyé a máa fi ń rí ibi ṣẹ́gun àwọn ọ̀tájú ìdáadà lọ. كدعوة لبابا الغوية نعم الدعوة عبادة بطما يقوى أنك يواجه نسي العبادات البدنية العبادات أبوية جوسفان فرسي من لزوم النوافل الخير ونافل دادا إنه بباوني إنه يوزكاني إنه لطوريني gbogbo àwọn nǹkan báyìí dá ìyàtún gbọdọ̀ mójútó mímbà bíi lùkùnú ti ilẹ̀ láà látara wípé ni ó tún fi jẹ́ kí ìjọsìn fọlọ́run tirẹ̀ kó pọ̀ kó má fọlọ́run lẹ̀ ń gbà kan kó má fàsìkò kan lẹ́nu àsìkò rẹ̀ ilà wàsítàgọ́làhù fi sẹ̀bírì náírà rídà Allah àfikún yẹ káwọn àsìkò yìí kọ́ ó lò ó láti lè fi rí ẹ̀rọ ọlọ́wà gẹ́gẹ́rà torí ẹ̀ nínú òyìn tó náà fi ròyìn Ibrahim alayhisalaam qanitan lillah wal kunutu lillah al khudu'u lahu wọ̀lùzú mẹ́tọ̀rí kọtìlá alá ìyẹn gbọ́dọ̀ jẹ́ ojú ọ̀nà ọlọ́run yóò máa tọ̀ yóò ní fọlọ́ lẹ̀ lẹ́yìn lẹ́nu ha làwọn anájọ ọlọ́run náà fi rí inú ìròyìn rí pé wọ́n gbé ìjọsìn ọlọ́run lẹ̀ ọ̀nà wa fi lulẹ̀ ìgbàdáàtì náà fi lẹ̀ nù ìjọsìn àwọn anájọ ọlọ́run ègbé lẹ̀ torí pé ìjà ìnájọ ọlọ́run ìṣẹ̀dáàrọ̀ ní gbà lọ ìdáyà tó gbọ́dọ̀ ṣe léyìn náà ṣeré tóun náà ni irinṣẹ́ tí ó lò nígbà táwọn ọ̀tá bá dé òun náà ni ó lò ogun ìkọjú àwọn ọ̀tá tí dáyà bá ti jìnnà sọ́nà tó wò wípé wà sí nìkan tó láti rí iṣẹ́ rẹ láti rí ọ̀nà ọlọ́run a ní wà sí ṣe iṣẹ́ ìrí ọ̀nà ọlọ́run mọ́ nìkan ò lè tó tí àwọn tí wọ́n fẹ́ kọ́ sí inú àwọn ànábì ọlọ́run ń ò gba tító pẹ̀lú àṣìlẹ̀ tí wọ́n fi ẹ̀dá àdà kùn ṣòkò ní ọgbẹ́ dáyà kọ́ ọ dáwà nìkan ọlọ́run gbé sẹ́mi ìhun kò ní mójútó àwọn zakati wọnú rẹ̀ kò ní yọ olówó àti lọ hajj kò ní lọ ó lè máa lọ sí nàwáfílù tọ́hát nàwáfílù umra nàwáfílù hajj kò ní ṣe eléyìí ò dáa tó nínú táwọn ẹni ọlọ́run tún máa ń mú kún iṣẹ́ dáhàwà tí wọ́n sì kọ lára àwọn anágbèrè ọba àríkọ́lá òní alkunut ayé at-tazallulu lillahi biluzumi ibadatihi wa ta'atihi kárẹ̀ra wá lẹ̀ ká máa rábàbà lábẹ́ lẹ̀kún ọlọ́run pé àwọn oníbòmí ìta lọ kò sí kò sí lẹ́kọ̀ọ́ méjì á lọ kàn báwọn anábẹ́ lọ́ọ́ ṣe máa ń ṣe nu báwọn ẹ̀rọ ṣe máa ń ṣe nu ìyẹn náà sì ń bẹ nú àwọn exams tí Ibrahim alayhi salam tọ́lọ̀ ń ṣe fún un tó sì pass pẹ̀lú pé ó ṣe ìmùtìhánù kọ́lọ́wọ́ bó ṣe ìdánwò kọ́lọ́wọ́ bá tẹ́ẹ̀sì bó o lọ ṣe lè ṣe náà bá àrèkẹ́ ọlá sí ó pass o ọlọ́run sì fi ìròyìn rí pé inna Ibrahima kana ummatan qanitan lillah olùrábàbàjọ́sìn fọ́lọ́run ní gbogbo ògbà tó ní Ibrahim ṣe. bákan náà nínú àwọn ìròyìn èyí tí Ibrahim alayhi salam tí wọ́n tún rí gbà tọ́lọ̀ fi ìròyìn wa kò sí ìròyìn kan nínú ìròyìn tọ́lọ̀ fi ìròyìn Ibrahim alayhi salam láàrin ní àárọ̀ ọ̀rọ̀ bá ń kọ́ o ọlọ́run kẹwàá ròyìn ẹ̀bẹ̀ ní ó wọ́ ọ̀zẹ̀ ni o tó wọ́ ọ̀sùn ọlọ́run bá rìkì láǹfọ̀ yẹn ó ṣiṣẹ́ débẹ̀ ni èsì lásán torí náà nígbà tí Ibrahim alayhi salam ti ń bẹ lọ́wọ́ ọba wípé kọ́lọ̀ ń ṣerú tí ó ṣe fún òun yẹn fáwọn àrọmọdọ́mọ ọlọ́run láwọn náà ṣẹ́ni. tọ́lá nígbà tí wọ́n ṣe ìdánwò fún Ibrahim tó sì dá tọ́lá wọn ní ìníjà ẹlòkàlì náàṣì ìmàmà pẹ̀lẹ́ Ibrahim mo sọ ọ́ ní aṣáájú fáwọn ènìyàn kọ́lẹ̀ wọ̀n mi ń rògbò ìyá ti Ibrahim ní ẹ bá ní káwọn èèyàn tèmi náà tí ó wà lẹ́yìn mi náà àrọmọdọ́mọ mi káwọn náà jẹ́ àwọn náà ó jásá jíjá bá lè rìn irú òrìn tọ̀yún tí wọ́n bá lè rìn irú yẹn kọ́ọ̀rọ̀ láyé náà ló àdé zálímì àwọn tí ò bá lè rìn gbé tiẹ̀ tábò sí pọ̀ ju dáadáa wọn lọ́wọ́ ní rí irú ipò torí ẹ̀ tó dáyà kò gbọ́dọ̀ fi ìsúná ọlọ́run bálẹ̀ ni ó máa lé pa àrùkò náà lè lá yàní kòdó ò ẹ̀tẹ̀gẹ́lúlu lillah ìjọsìn fọlọ́run ìrábàbà fọlọ́run ọba àlekẹ́ọ́lá ìfihàn ẹ̀mí ara kémi ò jámà nkẹ́kẹ́ ọlọ́run náà ní máa lọ ṣubú sójú ọ̀nà ẹ̀kọ́ rẹ̀ kó lè bá a sánú. inú àwọn ìròyìn tí Ibrahim alayisala tí wọ́n tún ní tí wọ́n fi pèpè sọ́nà ọlọ́run ọba àlekẹ́ọ́lá tí ó sọ̀rọ̀ yẹn fún du'atu ila gbogbo olùpèpè sọ́nà ọlọ́run ọba àlekẹ́ọ́lá òní pé وكان حنيفا الحنيف إنه هو يروني تيالون في روني إبراهيم عليه السلام نيا وني الحنيف بلون حنيف تيالون في روني إبراهيم ويبي آه كان حنيفا في إبراهيم تيالين ينقاه حنيفني وني من الحنف ومن منه بلون الحنف كنا نقول الحنف nínú ìdílágbára alìhánàfù mẹ́ni kéèyàn yíyà téèyàn yá àbàrà mọ yíyá àbàrà sí ìbọn ẹmu wá yà orí ti ń jẹbọ rẹ orí ẹbọ ni wọ́n bí sí ilé ẹbọ ni wọ́n ti tọ́ gbogbo ọ̀nà téèyàn fi ń ṣẹbọ ni wọ́n máa ń ṣe ńlé wọn òun wá yá àbàrà ń tiẹ̀ kéèyàn lè ba yẹn rìn báyìí ó wá yá àbàrà lọ síbi ìjọsìn fọlọ́wọ́ abalẹ̀kẹ́ọ́lá ẹ̀mí náà ní náà ní àníbdọ̀lá ní ìdàlẹ́ ìsìnkọ́mà Ibrahim alayhi salam ó yà fún àwọn tí wọ́n ń sọnù láwùjọ tí ó ti dàgbà sókè òun wá lọ súnmọ́ ìdúró déédéé lójújọ́ ọlọ́wọ́jọ́lá. bákan náà Ibrahim alayhis salaam nígbà tí ó jẹ́ hanif yẹn ìtumọ̀ rẹ̀ ní pé ó fẹ́ bọ́ọ̀lẹ̀ kò bá wọn ṣe ilé ẹbọ ló ti dìde ẹlẹ́bọ ni bàbá Ibrahim alayhis ẹlẹ́bọ ló ń kú rẹ̀ ẹlẹ́bọ nìyá rẹ̀ àwọn tájọ jẹ àgbà sókè láwùjọ wọn ẹlẹ́bọ̀n ni wọ́n. mọ́tò ti bẹ́ẹ̀ náà kọ́ òwò mẹ́lẹ̀ ẹnìhùn ó yẹ kó bá wọn rìn ojú ọ̀nà tí wọ́n rìn ó jẹ́ pé wọn rí pé rúùtù tèmi kọ́ ni tiyín tí túmọ̀ kí dáyà ń gbà mí ó lè dàgbàsókè àbí kí wọ́n bí nílé àìní lẹ́sìn àbílẹ̀ tí irú ẹ̀sìn tí wọ́n fi ń jọ́sìn kì í ṣẹ̀sìn gidi. ìyí rẹ̀ ṣe excuse kó máa wá bẹ lórí àánú èèyàn ní ráìtì láti dìde èèyàn ní ráìtì láti sápò èèyàn ní ráìtì láti ṣe báyìí sáwọn tí wọ́n ń ṣe ti ọlọ́run bò fọ́ sí. Sẹ́dí Ibrahim Arísàlám nígbà tí ó yé ni tó jẹ́ pé ó bá wọn mọ̀lẹ́bí rẹ̀ lórí ìṣẹ́bọ tó bá wọn mọ̀lẹ́bí rẹ̀ lórí ìṣe ọlọ́run ọba àlékè tí wọn ò mọ tí wọ́n ń pè ní tawhid òwò ní harafa anhum ó fi wọn lẹ̀ ó fojú ọ̀nà wọn lẹ̀. Ibn Kathir rahimahullah ta'ala wọ́n ní mánà hanif almunharifu qasdan an shirk wọ́n ní gbogbo ẹni tí ó bá ti yà bàbà tó yà bàbà kúrò lójú ọ̀nà àwọn kèfèrí tó wá gba ojú ọ̀nà tawhid lọ́kọ́dà tó lọ́wọ́ wọn nìkan náà عن طريق الشرق الذي فيه وعليه نشأ torí ẹ̀ náà làwọn bàbá rẹ̀ ya rẹ̀ ti gbé ìdílé wálé ní òní tẹ̀lé pé ilẹ̀ tọ̀hídì ó wá jẹ́ni tí ó gbajúmọ̀ ọ̀nà ìmọ̀ ọlọ́run bá rẹ̀ kíra lọ́kàn. ó bẹ̀rẹ̀ jẹ́ pé dáhìá tọ̀hídì ń pa àwọn èèyàn sí ọlọ́run nìkan ẹja máa sìn já fẹ́fẹ́fẹ́ bọ́lẹ̀. sórí nǹkan ìròyìn míì tún nìyẹn o inú ìròyìn Ibrahim alayhi salam tí dáhìyà tún gbọdọ̀ ní níròyìn láwùjọ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn duhat tí wọ́n náà wọ́n ń pèdè sẹ́nu ọlọ́run ọba àrẹ̀ṣẹ́ ọ̀la ni wọ́n ní problem láyé alhanafu yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn wọn ò ṣe hanafun àni ṣerùkì ila tawhid ọ̀pọ̀lọpọ̀ wọn ò jẹ́ pé wọ́n yà bàrà kó nu ẹbọ sí ojú ọ̀nà tawhid lẹ́yìn tí ibrahim alayhi salamu tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn yanharifuna wa yahnifuna an at-tawhidi ila ash-shirk ǹjẹ́ wọ́n ń ṣe ní pọ̀pọ̀lọpọ̀ ó dà wọ́n lè wọ́n àfá wọ́n lè wí láwà ní lìmáàmù ṣùgbọ́n kẹ́rì níṣe sí ìpè pé wọ́n ní pé wọ́n mú àwọn èèyàn kúrò lójú ọ̀nà ìmọ̀ ọlọ́run lọ́kàn ìsìn náà nìkan ẹbọ náà ni wọ́n fi ń rí àwọn èèyàn lẹ́yìn àwọn èèyàn lónìí tí wọ́n ń pè ní àwọn olùpèpè sọ́rọ̀ láwọn ọba àlẹ́kẹ̀ ọlá nígbà tí sòkó bá dé àwọn náà ni wọ́n mọ lọ sọ́rọ̀ àwọn abaláwo àwọn náà mọ fáwọn èèyàn níwo láti máa lò àwọn àfáà míì náà ni ó máa gbé ìmọ̀ ọ̀fọ̀ sẹ́nu àwọn mùsùlùmí láwùjọ wa lónìí àfáà tẹ́ lọ bá tẹ́ òbí ipò náà ní wọlé ànábì ládùúgbò tó wà ànábì ní wọlé wọlé èṣù ni tí mẹ́ríkà fà tí wọ́n lọ bá kí àwọn oníṣòro àìgbọ́sìn ẹ̀yẹ àbí kìíní kan ló ní ìdí advice ṣe àfọ́ọ̀mọ́ wa ní àjà ah, ṣe báyìí àwa wò lọ àwòbọ̀ ẹni tó ní ọ̀ṣun ẹ̀bọ̀ gidi ni ní ń dín sí ṣílkì asahabi àwòkọ́ Ibrahim irú àwọn ẹbọ tí wọ́n ń ṣe lásìkò Ibrahim láwùjọ wa lónìí àyèmáyà àwọn afá tí wọ́n ní ọ̀sán yìí nulẹ̀ láwùjọ wa lónìí àyèmáyà àwọn afá tí ń jẹ́kẹ́ wọ́n ń bá àwọn ajẹ́bọ̀ èyí àwọn eléyìí àwọn ẹbọ tó hàn wọ́n lágbára àwọn ẹbọ míì tí èsì ẹbọ tó hàn tí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí máa gbájúmọ́ láwùjọ kódà lọ́pọ̀lọpọ̀ àyà àwọn ẹ̀ràn ẹbọ míì tí ò hàn sọ́pọ̀ lọ́pọ̀ pẹ́ bọ ni àwọn èèyàn ti fẹ́ sọ dẹ̀sìn wọ́n ń gbà láwọn míì fi ma ẹni tí ń jà fà àwọn tí bá ń jà wọn àfọ ológun jógun jógun àwọn àfà ti ké wọ́n dè ní wọ́n so mọ́ bàgáàdì wọ́n so mọ́ apá gbogbo àwọn ilé nǹkan lọ́pọ̀lọpọ̀ wọn rò bí kí afá gbóná afá àwọn ànábì ọlọ́run wá gbé àwọn èèyàn jìnnà sí nírú àwọn àáfàá yìí ń gbéyàn súnmọ́ ẹni máa fi dá wà á níbi àtijọ́ kó yá àwọn èèyàn yìí pé eléyìí náà ń bẹ nínú ẹbọ. anábà ìbára ti sọ̀rọ̀ ilé ń bẹ ní tí wọ́n fi pèpè sáwọn èèyàn wípé a nílà fẹ́ pèpè sọ́lọ̀ láti máa wá jẹ́ pé àwa àtẹ́bọ̀ àmàlò wá ṣe ara Ibrahim alayhisalaam nígbà tí wọ́n ń pèpè tí wọ́n sì pé àwọn tí àwọn ń bẹ pẹ̀lú wọn ẹlẹ́bọ ni wọ́n wọ́n fi wọ́n lẹ́pẹ̀lẹ́bọ̀ wọ́n jìnnà sí wọn wọn ò bá wọn ṣe lórí ẹbọ wọn ìyẹn ló jẹ́ pé ó sọ wọ́n di ìmáàmù lùfọ́nẹ́fà ìmáàmù àwọn olùgbà lórí ìmọ̀ ọlọ́run ọba ẹ̀lẹ́kẹ̀ ọlá ìmú lóhùn nìkan so. wẹ́ẹ́mà alẹ́ sàlám wọ́n padà wá jẹ́ abul muwahhidin bàbá fún gbogbo ẹnikẹ́ni tí wọ́n gbọ́ tẹ̀wọ̀ yé dáadáa tí wọ́n sì lọ́wọ́ ọba dógóńgó pé ah, ọlọ́run ní ọ̀sùn mi dáadáa nígbà tí ń jẹ́ pé ìpìlẹ̀ tí Ibrahim alayhi salam tí wọ́n gbé dáhùn àwọn olólórí pé ẹbọ ń kọ́ o àwọn ìbáwọ̀ sí. Ibrahim alayhi salam jìnnà sẹ́bọ̀ bí ìfẹ́ àwọn ọba tó dáa gan màmá wa ń certify rí pé walam yaku minal mushrikin ẹ̀wò rẹ̀ náà. ọlọ́run sọ fún wa pé Ibrahim táwọn tó tó ń sọ pa rẹ̀ fún wa yẹn o Ibrahim ìṣẹ̀lẹ̀ bọ̀. títí mọ̀ ètò yẹn máa fi ń gun òkè ńláńlá pé yẹn á rí ta ọ̀sẹ̀ ìdùn ṣe Ibrahim ṣe tó dùn áàtì tí wọn náà tó lọ́wọ́ bọ́ tí o bá lè rárín sọ kò wáyé kalẹ̀ fún arọ́ni tí wọn náà ti àìlè ìfẹ́ náà rẹ sọ pé lẹ́m ẹkùn mi nílẹ̀ mọ́ ṣèké tí ọ̀rẹ́ fi ń ṣẹlẹ̀ bọ̀. zọ́hírò àṣẹ́kì ọkàn fìyà tí ọ̀rẹ́ ṣẹlẹ̀ bọ̀ èyí tó hàn àmì ń bẹ àwọn èèyàn ṣe lómi lè jẹ́ni tí ọlọ́run abó sàánú rẹ̀ ọlọ́run abó yọ kò ní bá wọn kó sínú ẹ̀ṣẹ́rìkò ọ̀zọ̀hírù alkabiru àwọn ẹ̀bọ tí ń jẹ́ pé òun ẹni bọ́dì ní màkẹ́bọ̀ ni lọ́dọ̀ àwọn ẹni tí ń ṣe náà màkẹ́bọ̀ ló ń ṣe ọlọ́run lè sọ ẹlòmíì láyé lónìí táwa yìí kúrò níbi ẹ̀rẹ́ bọ̀ yìí tó ń táwọn míì bẹ́tẹ́ kó síbẹ̀ o tọ́lọ́run abó ti ní sọ mìnà ṣèrùkì alkhafi kúrò níbi ìran ẹbọ náà lòun náà ṣùgbọ́n kò hàn sọ́pọ̀lọpọ̀ ẹbọ yẹ̀sí ìròyìn ẹbọ kéèyàn máa jẹ́ pé yuridu bi amali al-akhirati ad-dunya tẹ́tí yẹn máa ń ṣe nítorí àlùkìyàmà káníyàn tí yẹn máa fi ń ṣe kó máa ju àníyàn yìí lọ. yuridu bi amali al-akhirati hutama ad-dunya tẹ́tí máa ń ṣe nítorí àlùkìyàmà kó pé nítorí tí ó rí gbà nù mídìmídì ayé torí ipò ayé torí oko ayé ẹlẹ́mi ò fi máa ṣe pé náà léwu. Ibrahim alayhisalaam walam yakun minal mushrikin la min ashab ash-shirk adh-dhahir al-kabir wala min ashab ash-shirk al-khafi as-saghir. Ibrahim yìí ṣẹlẹ̀ bọ̀ àtọ̀n kò bá wọn ṣẹbọ̀ kankan. Ìṣẹ̀lẹ̀ bọ̀ tí ń ṣe ẹbọ kò kílẹ̀ gbogbo tí ń jẹ́ ẹbọ yẹn Ibrahim ó bọyọ̀ kó ń bẹ lọ́wọ́ bá rẹ̀ ló sì wáyìn. Ẹ̀dá ayà náà ọgbọ́dọ̀ múrú tó ìrìyà bó o lẹ́bọ̀ ò sí ní baṣẹ́ rẹ jẹ́ ní ẹ̀ bá ṣe lè ṣiṣẹ́ tó kí ẹ̀ fi gbogbo ayé máa pèpè sọ́nà ọlọ́run ọba ìkẹ́rẹ́ kí ẹ̀ máa ṣe wá àṣìlẹ̀ ẹ̀ máa àwọn lójúmọ́ pé áfà súnmì ní ọ̀sẹ̀ áfà lórí ní ọ̀sẹ̀ áfà áfíìkì ní ọ̀sẹ̀ áfà nábìbì ní ọ̀sẹ̀ áfà ìṣá ní ọ̀sẹ̀ kí ẹ̀ máa travel ní ṣe wá àṣìká àti ogbà àgbáyé kọ́lọ̀ ní káwọn èèyàn máa gbọ́ dáwà lára èèyàn kò sí bí àṣìlè ṣètò bẹ́ẹ̀ bọ́ bá ti wọnú ẹ̀ ó ṣòfò níyàwó ọlọ́run bá ṣe ọlọ́run fún wa pé yabna adam ẹ̀rọ nabi adam innaka law ataytani bi qurabil ardi khataya tó bá ṣẹlẹ̀ yìí pé àkíyàmọ̀ wá dé ẹ̀sìn ọ̀fẹ́ lè ilẹ̀ ayé ọ̀wá gbé adúgbò ẹ̀sẹ̀ yìí lọ bọ́lọ́wọ́n bá wọ́n wá wo ẹ̀ṣẹ̀ yìí lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n wò lẹ́yọ kọ̀ọ̀kan tó láwọn ẹ̀ṣẹ̀ tí máa ń múyàn pamọ́ náà ló gbọ́n náà àdékò ní pamọ́ o ṣùgbọ́n tí ìyẹn bá sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ń tàn ń ṣeun wọ́n wo owó owó wọn wá rí i fún mẹlẹkì ìtàní láti ṣe kò bí ṣáyá kò ṣẹ́gun bẹ́ẹ̀ láti ìtúkà bí kò rá bí àmà fẹ́rọ̀ lọ́ni mo sì lè foríjì ọ̀ ẹbọ nìkan lọ́wọ́ ẹbọ ní foríjì ọwọ́ pọ̀ láwùjọ àwọn dùn áṣ ẹlòmíì lọ kó sínú ẹbọ nítorí àyèríjà ẹ̀rí mu kò rántí káwọn ànábì ọlọ́run yẹn sábà rí jẹun sábà rí mu orí tí lọ́lá Muhammad sọlá ọ̀sá nílẹ̀kùn náà lọ̀gá tiwa ọlọ́ ànábì àlọ́ ọmọ tiwa yìí lọ́dẹ̀ àmọ́ abẹ́ ń dà ní ìfọ̀dé oṣù mẹ́ta láyé òkọ́dù fi ìbẹ́ ti ìnàrú wọn ò ní tà fún wọn ní taná wọn ò sáná lé wọn tí wọn ò sáná ni kí wọn ò rí ibi dáná àwọn ọ̀rẹ́ jẹun ànábì mọ́ra tí ànábì ló ń fẹ́ máa gbáyé ní gbáyé the richest in the world ànábì tọ́lọ́fẹ́ bá bẹ̀rẹ̀ ọlọ́wọ́ fún ó máa má pé kóun máa bẹ bóun ṣe ń bẹ òun fẹ́ kó alẹ́ padà títà ànábì ọlọ́run bá padà jẹ́ wípé owó ní bẹ lọ́wọ́ ànábì àwọn sọ́lá ànábì jẹ́ ó ṣe wú àárò bíi kéde ọjọ́ ni kí dáyà máa gbá lónìí ọlọ́run jẹ́ nípa ànábì ni ó ṣan kí òun sọ ọ́ dolówó kóun kó àwọn òkè ńláńlá méjì tí ń bẹ ní gbòòrò sọ̀rọ̀ ànábì káànábì máa fi ṣayé kó sọ di góòlù fún ànábì ka ń sọ ànábì wa Muhammad di àbìdá mátàkà rọ̀ṣúlà ànábì tó ti jẹ́ ọba ọlọ́run fún anabi lọ́sọ̀ yẹn ànábì ló ń fi fa kò ń jẹ́ àbìdá òun fi máa jẹ́rú kò jẹ díẹ̀ ọlọ́run bá ló wá kó fi gbà mí máa jẹun tá à ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ní máa kóró náà ni yóò dùn gbà mí díẹ̀ yóò sì kóró gbà mí díẹ̀ kò ní máa kóró yányá ìnàmá àrẹ wọn sì sọ ó bá yẹ pé okòrò díẹ̀ yóò tún mú rírọ̀ wá àwọn èèyàn aláwùjọ lónìí tí wọ́n lọ kó sínú iṣẹ́ ẹ̀bọ́n nítorí ti ọ̀pọ̀lọpọ̀ lọ wọ́n láwọn ò rí ja wọn rí mu àìríjà mu ń bá tiẹ̀ lọ́ fi dáhùn wò tẹ́ mu ọlọ́run fi àwọn èèyàn ti ṣáájú náà wà níbi ọlọ́sùn wọn ṣe dáwọ́ táwọn òròrí jẹ́ tí wọn òròrí mu ẹ̀nàgbọ́dọ̀ làbẹ̀ wọ́n yìí kẹ́yìn tó máa wá léèyàn lọ sínú ìmọ̀ wa lọ sẹ́bọ́ ṣògùn owó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ń wọ́pọ̀ láwùjọ àwọn èèyàn láwùjọ lónìí tí wọ́n ń pè wọ́n ní duhaj lẹ́ẹ̀kín wọ́n ti kú olójú ọ̀nà lọ́wọ́ ọba kódà ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ẹni tí a fi ń táwa mọ̀ ká fi kàn fún wọn ní ó kún mọ́tòlák àti pọ̀pọ̀lọpọ̀ ní mùsùlùmí ó jẹ nǹkan tí ní jẹ́ tó nira àwọn gbà fúnra wọn láàrin ọkàn ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn náà náà kọ́ àwọn náà kàn ń tán ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú pàǹpẹ́ àwọn mùsùlùmí tó ń tọ́pọ̀lọpọ̀ ti lọ kó ẹsẹ̀ bọ́ńpá afẹ́ lọ́lá afẹ́ láyé afẹ́ lówó ọ̀sìn gbẹdá ayà Ṣèká láwùjọ wa ń gbà mí àwọn èèyàn ti fẹ́ lè gbọ́ pé àfà tó bá ń ṣe àfà àtọ́lọ́wọ́n bò bá gùn lówó kò bá dùn kò rí rò pé kò mọ́ wéè ní kẹ wá wọnú ẹbọ ẹsẹ ẹbọ sọlọ kí wá ní kí láǹfààní islam yìí o kí láǹfààní ìjẹ́ mùsùlùmí kí láǹfààní ìpè ayé làfà peter àtúntò ní pé alẹ́ ibrahim alayhi salam ti ń jẹ́ abudulayi bàbá àwọn olùpèkù sọ́nà lọ́wọ́ àbàlẹ̀kẹ́ọ́lá abúlùmọ̀ wàhídì bàbá gbogbo ẹni bá lóun fẹ́ ṣe náà ní sísí òdodo lẹ́mìíyẹ́kù mìnẹ́lì mùsùlùmí kì í ṣẹlẹ̀ bọ̀. inú àwọn ìròyìn tọ́lá fi ròyìn ibrahim alayhi salam tí ó tún ṣe ọ̀ràn yẹn ká kọ́ ẹ̀kọ́ lára ìròyìn yìí oníkíṣà kí wọ́n lé àánú àmì kí yẹn máa dúpẹ́ lórí ọlọ́run ọba ìkẹ́ọ́lá Ibrahim alayisalaam bẹnu wọn. tó ní àwọn oore tọ́lọ̀ máa ń ṣe fún yàn ni kéèyàn rí ibi dúpẹ́ lórí oore ọlọ́run yìí ṣe gbogbo ẹni ọlọ́run ọba bá ṣoore fún ní máa rí ibi dúpẹ́ bí èyí ṣe ké gbogbo ẹni ọlọ́run ọba bá dáwò ní máa rí ibi ṣe sùúrù asọ́bùrù عند على المكاره أو الصبر عند الشدائد kí a ṣe sùúrù nígbà tí ilẹ̀ bá fún máyà kí a tún wá dúpẹ́ ìdàrúdì náà nígbà tí kí ọlọ́run bá pọ̀ lẹ́yìn àlórí orí ńláńlá ni o òdìbìnrin kọ́ yìí mọ̀ọ́hìmọ̀ Allah ta'ala ni wọ́n fi wí fún wọn tí ibùdó àbúrò wàá bùnà gbà ọ̀dọ̀ wọn ìjọba àwọn bàbá sọ èyí mẹ́ta àtẹ̀fọ́n yẹn ọlọ́run bá ti sàánú yẹn ọlọ́run bá ti kàyàn kún mímọ̀n ìdá ọ̀rọ̀ tí yà ṣàkà tọ́lọ̀ bá bù wọn wọ́n máa ń dúpẹ́ lórí kọ́lọ̀ ń bù wọn. wọ́n mímọ̀n ìdá òwò bí yà sọ̀rọ̀ tọ́lọ̀ bá tó kà kúnnù ìran èèyàn tó jẹ́ bàdà ò bá dé ní òòrì ibi ṣe sùúrù. wọ́n mímọ̀n ìdá àzùnábà sọ̀rọ̀ fáwọn àbúrò tó kà ọ́ kúnú ìran ẹ̀dá tó jẹ́ wípé bọ́lá ń bá ní kó tiẹ̀ sẹ́lọ̀n ni ò lè foríjì ìgbìmọ̀kọ́lé tí nàlùbọ̀ àbùnà rìpọ́ọ̀tù rọ̀rọ̀ ọ̀nù tí a sọ ọ̀rọ̀ yẹn ní pé ọ̀rọ̀ ìgbìmọ̀kọ́lé mọ̀ ni wọ́n sọ wípé fẹ̀yìnà ha wùlá ìsàlát kóore mẹ́ta yẹn o ọ̀nùwánu sàádà àbí pé èèyàn rí orí ìsìláìlì nínú àwọn orí ńlá láti bọ̀ ayé mọ̀ ní kí dáyà sì gbọdọ̀ máa rí pípé kí dáyà sì gbọdọ̀ wà tí èèyàn bá ń ṣe fọ́lọ́ tí èèyàn ń pèpè ọlọ́run ní ò ní gbà míì tọ́láwọn abó dáhùn ìbéèrè rẹ̀ lóòótọ́ lè máa bẹ nígbà tí ó pọ̀ tí ó le fún ọ lóòótọ́ mo lọ tí ìrọ̀rùn wa dé sọ̀rọ̀ máa ń rántí dúpẹ́ ìrọ̀rùn bẹ́ẹ̀ sì ni ọ̀gá ìrọ̀rùn tọ́láwọn bá máa ń sábà sí fẹ́dà ó ní ní ìmọ̀tòrò ìdáyà ti ilẹ̀ sunna kéèyàn jẹ́ kí dáhàwá ẹ̀rọ orí sunna ni ẹni olùkọ́ yẹn inú tí àwọn èsì máa ń rojú ọ̀tọ̀ ní kọ́lọ̀ nǹkan máa ń búyàn ní oore lásán eléyìí bí ṣe máa ń ṣe fún kèfèrí náà máa ń ṣe fún mùsùlùmí kọ́lọ̀ ti máa ń bu kèfèrí ní mọ́tòlákù nẹ́ẹ̀mà oore lásán kọ́lọ̀ ti máa ń ṣe fún kèfèrí náà ni máa ń ṣe fún mùsùlùmí ṣùgbọ́n àní ìmẹ́tìrì mọ́tòlákù oore yányá tí ò sóore mí lẹ́yìn rẹ̀ ọlọ́run a máa ṣe fún mùsùlùmí. mùsùlùmí tí ìwọ̀n máa ń dúpẹ́ lórí ìsìlámù ẹ̀. ọ̀rọ̀ ni wọ́n ṣe ọ ní mùsùlùmí tí àyè ṣe mùsùlùmí ọlọ́bẹ̀rẹ̀ tí ìwọ̀n ń dúpẹ́ lórí àìgbẹ́bẹ̀rẹ̀ ìsìlámù ẹ̀. ọ̀rọ̀ tó ṣe ọ ní mùsùlùmí tí súnà nábì wù ọ́ ṣe tó ọ sì ń rí ṣe kì í ṣe gbẹni tí súnà ń wù ṣe lórí ṣe o lẹ́mí súnà ń wù ṣe ṣe ó ṣe ní ṣe. ó lọ ní kí súnà mẹ́rin máa wù ọ́ ṣe ọ sì rí màá ń parẹ́ ọ sì ń rí ṣe ọ tún yẹ kọ́ dúpẹ́ ìròyìn wọn ni pé ṣàkírọ̀ ń lè àánú ọmọ gbogbo oore tọ́lọ̀ ń ṣe fún wọn ni wọ́n rí bi dúpẹ́ rẹ̀ àwọn àfáà ní ọ̀nà mẹ́ta nìyẹn fi máa ń dúpẹ́ ọ̀pọ̀pọ̀ èèyàn rò bíi pé ahán nìkan là máa fi dúpẹ́ ahán nìkan kọ́ ahán ìfà ahán dúpẹ́ kàdíkà fi ahán mẹ́ńṣàn pé ọlọ́run fún mi yóò ní ọpẹ́ ahán ọpẹ́ ahán ni ká fi mẹ́ńṣàn zuhuru asaru ni'ma aláìlísàánì làbìdì kí alọ́ọ̀lọ́mọ̀ sí báyìí fún mi alọ́ọ̀lọ́mọ̀ kẹ́ báyìí alọ́ọ̀lọ́mọ̀ fún mi lọ́nà báyìí eléyìí nǹkan eléyìí ni ṣùkúrò lìsàn yíyọ nìkan kọ́ fi ṣùkúrò kọ́lbì bí ṣùrúdì ní ìmátì aláàlì àlèk yẹn àti máa fọkàn dúpẹ́ fọlọ́run ṣé bí ọlọ́run ṣe ní kórè ń bí ẹ̀ ṣé wọ́n náà ń fílì lọ́wọ́ kàkẹ́ àmú báyìí àyèmáyà kò rí kò gbé kò mọ kí ni kí mọ̀ rẹ̀ yẹn inú ọ̀nà tí yín lọ́dún dúpẹ́ bọ́lọ̀ ni pé dáyà tí ọlọ́run sọrí fún ọ fọ́ọ̀rọ̀ láti pé ọlọ́run fún ọ ọlọ́run gbé ọ sójú ọ̀nà àdábẹ́ ọlọ́run àìkẹ́lá tí ọlọ́run wọ̀ wọ́n wà nínú àwọn ọmọ ní àṣàlù kọ́lẹ́ kí nítorí sọ di hábì tó dúpẹ́ kọ́lọ́run èmi náà lè máa tò lẹ́yìn àwọn ànábì ọlọ́run wípé iṣẹ́ wọn lèmi náà ṣe. gbogbo ìdíjẹ́ náà ń ṣeun ó ní the same iṣẹ́ tá ànábì ń sọ́jú kúlẹ̀ á ní sàbílì àdán ìlàlá. ṣé ọ̀rọ̀ rántí pé ọlọ́run bá ti ń sọ fún ọ wípé wọ́n ti kò mí kùn ọmọ. wọ́n wá wà nínú àwọn àdúgbò yẹn tí o shoulder responsibility ọ̀ tọ́lọ̀ ń gbélé àdúgbò yẹn o shoulder rẹ̀ ẹ̀kọ́ ọdún tọ́lọ̀ ọ̀ kà wọ́n náà fún un ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ ṣe ọlọ́run fún wọn ṣe àìmọye ẹni tó náà fẹ́ gbígbà dára kò má ṣe tó bá gbé lónìí yóò padà máa sọ ọ́ di dá ìyẹ̀yẹ́ fúnra rẹ̀ ọlọ́run bá ní kí wọn rí tiẹ̀ sí sí wọn máa rí ibi dúpẹ́ ọ̀tún dúpẹ́ kí èyí ń ṣe dára fáwọn èèyàn wọ́n sì ń gbọ́ ẹ díẹ̀ díẹ̀ sí yé wọn wọ́n ti dúpẹ́ yìí náà kí alhamdulilayi àwọn èèyàn òun ò gbẹ́sìn yẹn tẹ́lẹ̀ pátápátá pẹ̀lú wọn ṣe dára wà yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa gbọ́ ilé ẹ̀jẹ̀ àwọn ẹlẹ́sìn kí wọn kí wọ́n mọ̀ wọn kí àwọn máa kí àwọn ìwọ̀n ọlọ́bẹ̀rẹ̀ wọn ń kí dáadáa ṣé ìwọ ti dúpẹ́ fọ́nà lórí ta òfin pè é àìmọye tó ń náà ń pè pè ń ṣe dáwà láti di ọdún mẹ́wàá ńlẹ̀ yìí wọ́n ti ń pè wọn wọn ò mọ̀ wọn kéde sí. wọ́n ti wọ́n rí bi ṣe dára àwọn èèyàn tí wọ́n ń tara àrẹ náà máa lọ pín dára káàkiri ní àtúmọ̀ pé dáyà ńkọ́ o ẹ̀rọ yà láti o àbọ̀ wọn bùn lọ́wọ́ èyí nǹkan ni tí ń jẹ́ orí ọlọ́run àkéèkì fún dáyà èyí ò ṣe àmì orí táwa lẹ́ni tọ́lọ̀ wọn bò fún nírú nǹkan kò lórí àmì orí ni àyè sẹ́ṣẹ̀ẹ́lá àdáyà ni'matu ni'matu Allahi ala annahu adáhùn láàrin ìtọ́lẹ̀kọ̀ kí olùpèpè ọlọ́run fíìlì pé ọlọ́run bá òun máa dúpẹ́ fún ọ pé òun máa ń máa wà náà wọn ti ń bẹ lórí ojú ọ̀nà yìí Ibrahim alayhisalam ní ṣókí kì í ṣe ẹrú tí è dúpẹ́ kì í ṣe olùpèpè tí èèyàn ti ọlọ́run tí è dúpẹ́ tí èèyàn ti pẹ́lú ọmọ dúpẹ́ kọ́ ọmọ ọmọ ọmọ ká lóko mùsùlùmí Ibrahim alayhisalam ṣàkíyàn lè àná ọmọ gbogbo ntọ́lọ̀ ń ṣe fún lórí lè ní àmì mọ̀tòlákàtì wọn ní àmì mọ̀kànjádà lẹ́wọ̀n orí tí gbé gbogbogbò ni àbáwọn orin tá a tún lè máàmà fi ti síbi kan ni gbogbo ìran rere tí ọlọ́run bá ṣe fún Ibrahim alayhisalam tó jẹ́ ṣáàkìr tí àwa náà gbọ́dọ̀ mú ọgbọ́n kọ́ nínú ìròyìn yìí tí ń bẹ lára Ibrahim alayhisalam. inú àwọn ìròyìn tí dáa yà fẹ́ mú lára Ibrahim alayhisalam ò ní alhilm inna Ibrahim lahalim Ibrahim alayhisalam ọlọ́run ní ń sọ nígbà a lè pè ní ṣíìzì rẹ̀ fún wa. kìí ṣe òní sọ́wọ́ ìwé àmì kọ́lé fún wa. lànà yá kí aláwọ̀ àgbẹ̀kẹ̀ náà ń bọ̀ yìí nǹkan o. oní sùúrù ni oní farabalẹ̀ ni kìí ṣe gàgà kìí ṣe dàlúrú dàlúrú kìí ṣe dàgbòmú. Halim àwọn àfáà ní alhilm dabtu nafsi min alhayajani inda istisar kéèyàn mú ẹ̀mí dúró kó má bínú nígbà tí wọ́n ti bínú kì í dọ̀gbẹ́ni tí wọ́n ti bínú ní èyí sábà bínú. Ibrahim alayisalaam la halim ẹ̀mọ ètò ọ̀sọ̀ àpàdà kàfùnmá rẹ̀ lọ́la káwo ìtòsẹ̀ láàrin ṣèwárí láàrin wájú bàbá rẹ̀ káwo hilm káwo ìṣesùúrù ti Ibrahim alayisalaam tí ó ṣe pẹ̀lú bàbá rẹ̀ dáìyà ò lè ṣe hilmu ọ̀tọ̀ ní sọ́bùrù pẹ̀lú hilmu wọ́n rẹ̀ jọ àwọn àmì sífàtún zaida ẹni sọ́bùrù ní hilmu àtọ́kà ní hilmu ti wá ẹni tó gbìn inú kódà ẹni kọ́ láti bí mẹ́ẹ̀ ní bínú nítorí pé ẹ fẹ́ lè lọ kọ̀ǹvátì tó dàbí ìpọ́fẹ́ gbìn inú ẹ wàá kọ̀ǹvátì sí dáadáa ìdí àtàrà kò ní ìlépo ipò lọ́lọ́ àbàjọ́ra Ibrahim alayhi salam wà hàlẹ́ dáyé àti òbá ti lè ní hẹ́lmù ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ iṣẹ́ tí ń ṣe kò sì ní tiẹ̀ ní nàìjíríà láwọn tó o fẹ́ bá sọ̀rọ̀ tó o fẹ́ pé kẹsìrọ̀ máa yẹ kó o fi ìmú àlìjàfà pọ̀lọpọ̀ wọn tí ó wà lára wọn ni nǹkan tó kàn ní sábà fẹ́ gbà ordinary tí wọ́n fi lọ yẹn nípìnlẹ̀ àǹtẹ̀ Christopher ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ ṣe ọ̀fẹ́ wà mú ọ̀fẹ́ fi faraya ọ̀fẹ́ yìí faraya yẹn gan ọ̀fẹ́ ọ̀fẹ́ lè jẹ́ni tí wọ́n ní òòrùn mọ́tò ti bẹ́ẹ̀ náà ní faraya. káre bá mi rí pé ìwà dáadáa ò ní ẹ̀lẹ́ hélímù bẹ́ẹ̀ hélímù ti ń yẹ sùúrù ó tún ní ìtumọ̀ ìfarabalẹ̀ lẹ́gbẹ̀ẹ́nu kejì ordinary sùúrù alhélímù ó fi máa ń ní nínú àwọn ah, Eh, àwọn òtúmọ̀ tí ó máa bá pàdé òun ni pé kí n farabalẹ̀ aláṣẹ́jú Abdul Qais inú àwọn ìran delegate kan wọ́n wá láti bá àwọn arábàṣìlá arábàṣìlá gbàtí wọ́n dé ní ara lọ́hùn-ún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jọ dé ọ̀rọ̀ ànábì wọ́n sáré lọ bá ànábì ànábì tó ti wájú pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ so ìrá ànábì yẹn kọ́ ó jẹ́ nǹkan tí ó dùn wọn nú mọ́rákùnrin yìí torí pé náà ti bá wọn rí ànábì ó wà lọ sọ o rànkúmí yẹn lẹ́wọ́ farabalẹ̀ sólẹ̀ ó farabalẹ̀ lọ wẹ̀ pé àwọn tí ń bọ̀ láti ìyànjú kó wọn lọ pàdé àlẹ́ pẹ̀lú ohun tí ò dáa kò dáa ó lọ wẹ̀ dáadáa ó wá tí ń gbà sọ lẹ́yìn náà sọ tán kọ́ sì lọ sí nábì wá ń wí fún ìnàfíkà làkọ́sìlátàyìn mo rí wà méjì kan lára rẹ̀ yuhibbuhum Allahu wa rasuluhu ọlọ́run bá nífẹ̀ẹ́ wà méjèèjì bẹ́ẹ̀ náà lòdìṣẹ́ ọlọ́tí ń jẹ́mi náà nífẹ̀ẹ́ rẹ̀ alhilmu walhana ilé èso sùúrù àti ìfarabalẹ̀ lábí sàlàyé fún wa bó ti jẹ́ bó ti ní hilmu ó tún sàlàyé fún wa bó ti ní àná ìfarabalẹ̀ so alhilmu kí dáríà ṣe sùúrù ìṣègbò tí bá máa ń múyàn fẹ́ bínú kódà kéèyàn bí kéèyàn ó wà excuse me kí ó yẹ kó bí lóòótọ́ èèyàn òbí yẹn kọ́ bí. ẹ̀sùn yẹn lè fi wáyé pé ìbínú yẹn àbí ìdàǹkẹ́rú yẹn àbí ìfaraya yẹn kò ní dẹ́gẹ́ sí iná sọ́lá ti dín ìlà. lẹ́gbọ̀dọ̀ ní alẹ́ hẹ́lìm alẹ́ màkìrò eléyìí ní òṣèṣẹ́ àwọn ẹ̀nàbí ọlọ́run ó sì ń bẹnu tọ́lọ̀ máa fi ń gbé wọn ganú pọ̀ pé gbogbo tí ìjọba ṣe fún ọ tó mú ọ ní láti láti bínú bọ́ bá ṣe lè ṣe sùúrù lórí ẹ̀ tó lọ́lọ́run ó tún fi gbé ọ̀gá sí. mọ̀wú tá à ń sọ tá a ní kí a ṣe sùúrù ó tún lójú náà o ó ní àwọn sùúrù kan tí yẹn gbọdọ̀ ṣe tí yẹn bá ṣe bí àwọn sùúrù wọn kò ní jẹ́ sùúrù máa ní ọmọ ẹgbẹ́jà fa àgọ̀ ni wọ́n pè òun náà ní levels ìdá kí ẹ sọ́bìrì kó lè fàdé sọ́bìrì mọ́ọ̀dì ọ̀hún fọ́sọ́bìrì ìfàtẹ́ àfi ìrọ́lẹ̀ mọ́ọ̀dì ọ̀hún jẹ́ hàlú. so mìtẹ́kù sùúrù táwọn sọ ni ìran sùúrù tí ò ní bàǹkàjẹ́ tí ó tún nǹkan ṣe dáyà lọ ni tí sùúrù yóò bá ní bàǹkàjẹ́ mọ́ sí. bọ́lá kí sùúrù yóò tún nǹkan ṣe ni a máa ṣe sùúrù kódà náà yẹn ànábẹ̀ lọ ló jẹ́. nínú àwọn ìròyìn tá a tó lé lára ìbọn ìwádìí salam asakha tọrẹtọrẹ ni o ìbọn ẹ̀mọ ni anabi yul ànábì ọlọ́run ọlọ́pọ̀lọpọ̀ ìgbàlejò wọ̀kánà rọ́jùlù ààyè kẹ́mísì bíyà àfà wọ́n jẹ́ arákùnrin kan ẹgbẹ́rìyàn kan pé abánika mú symbol paradigm of good abdullahi kágbà yẹn lálejò Ibrahim alayhi salam bíi pé àwọn èèyàn a máa fi ṣe pòun gangan ni ẹni gbé ìran kágbàlejò léyìí tó dáa tó bá la ká èèyàn mu tó bá ìwà gidi mu wọn lò ń gẹ ló gbélé alḥariri nu almaqamat onu xukmati sheikh alladhi sanna alqira wa asfasa almaxjuja fi umm alqura Ọlọ́run òun fi yìí ìgbélé yóò tọ́ ní ṣe àṣìṣe òun fi yìí àfáà náà bàbá náà tí ń jẹ́ pé òun gangan ni ó gbélé súnà kára lè jò kí ayọ̀ máa kápálé òun fi bẹ̀ ọ́ ẹgbẹ́ yóò tó ń ṣe ẹ̀sà mo ti dáfẹ́ lúlò náà ni wípé anábìbọ̀lẹ́ mọ̀sán àlẹ́sà wọ́jà náà bí ọlọ́run tí ìgbàlejò àwọn tí wọ́n bá rí ìtọrẹ ìná tí wọ́n ní lápò wọ́n fẹ́ẹ̀ lè ná ẹ̀mí wọn fáwọn èèyàn wọn eléyìí jẹ́ kí lágbáwá náà tí wọ́n dá ọmọdé wọn jogún ra wọn lábáwọn náà kọ́ àwọn ní ná kó làwọn ẹ̀mí wọn everything mẹ́nu orin ọ̀sọ̀tọ́ yà tún dábẹ́ ló ń bí ni pé inú ìròyìn ìbọ̀ ìmọ̀ àdéṣọ́lámù ní ṣọ̀kọ́ open handedness wọ́n jẹ́ ní tí wọ́n hàn wọ́n yọ lọ́wọ́ gan ìyá ka ayẹ̀ hàlàtẹ́kẹ̀ hadith lọ́yìn ṣe lọ́yìn ìmọ̀ ìmọ̀kọ́mí tí ìrẹ́ ti ẹ̀gbọ́ nípa ìtàn àwọn àlejò ìbọ̀ ìmù tí wọ́n rà pàlẹ́ ẹ̀yìn wọ́n rà pàlẹ́ báàbò pọ́nlé lọ́jọ́ àpọ́nlé tí ní ó pọ́ fi àpọ́nlé rírí ó fi ròyìn àlejò rẹ̀ hadithu daifi ibrahim al-muqami kó sọ ti mọ̀ nípa ìta àwọn àlejò ibrahim tí wọ́n pọ́n wọn lẹ́gà ìgbẹ́nà náà ń kọ́ ìdọ́kọlù ààrẹ yìí fàkọ́rù sàlámà wọ́n wọ́n lẹ́tọ̀ wọ́n ní sàlámà ẹ̀yìn sàlámà tí wọ́n fi sàlámà sí ibrahim sàlám alàṣẹ́gbà tí wọ́n dẹ́ alifẹ́ẹ̀lì nínú sẹ́lẹ̀ mùsàlámà ó tún fi àpọ́nlé pípí sàlámà tiẹ̀ dáa jù wọn lọ ó fi hàn kọ́lá sàlámà wọ́n bá fi ti jumla tó bẹ̀rẹ̀ pẹ̀lú jumla tó ń ìsìnrí ìyá ó fi bẹ̀rẹ̀ inú oké wọ́n sì yóò yá àwọn ẹgbẹ́ pé irú jumla sálámù táwọn sálámù ó kéré ní kíímà tí ti Ibrahim alayhi salam pé kìlá náà lè fẹ́ màbùnú yẹn ra tajà dùbì pé nígbà tó bá ní ẹ̀tọ́ sí sàlám kó máa bá ọ mọ́ àlẹ́sìn màbùnú yẹn ra lè sèkúrọ̀ pé sàlámù gbogbo bá ti ń kọ́ ọ́ ní kíni kíkẹ́ ẹ máa fi sàlámù ọ̀rọ̀ bàtẹ́lá wọ́n kọ́kọ́ fi ọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ fún wa. ẹ̀rọ àwọn tó wọ́n sábà máa ṣe yín kọ́ o kọ́ ó mọ̀ nínú kàró ẹ̀wọ̀ ẹ̀yìn náà ẹ̀kẹ́ ìmáyì kí káwọn tẹ́ ẹ̀ mà rí ẹ̀ mọ́ tẹ́tí wá ẹ̀rẹ́ náà fẹ́ sílẹ̀ wọ́n kà yọ sí àlejò ní àmẹ́rí tó ń tita ìmọ̀ tí ó mọ̀ wọ́n kọ́ sọ̀rọ̀ ọ̀gọ̀ ilẹ̀ ahli ẹni lẹ́ abàdì kófìyà òjẹ́kẹ́ mọ̀ fóònù rẹ̀ mú fẹ́ fẹ́ òṣìṣàrí tó jẹ́ kọ́ mọ́ máa mà pé bẹ́ẹ̀ dáná kánà àdánjú wa o torí ẹni tí ó bá fún pọpápá lè jò lé mọ́ lè ká lè jò ń mọ̀ wípé ọ̀fẹ́ palẹ̀ bàbá ara mọ́tò aláàbí mọ́ wọlé torí ọdún àìlọ́ ọdún mọ́ máa lọ àdáhùn ti ti awẹ́ fún àbí ṣe ṣe ṣẹ́jẹ́ láìsí alóhùn ọ̀jẹ́ kòrèsì bọ̀ǹtọ́ ṣe ń kọ́ rọ́ọ̀gọ̀ ni ìbáraẹ̀mù lè ká màkà fàdé àbí ẹ́dínlẹ̀ sẹ́mìn àwọn tí ó máa rí àlejò tó tó ó sì lọ mú odidi ẹran ó sì pa wọ́n sì rò sí ẹ̀ wọ́n gbé e síwájú àwọn àlejò kò tún wá tó rẹ̀ ó tún wá gbé e wájú wọn tánkọ́ ẹlẹ́bí ògùn ẹ̀ e wájú àlejò ọ̀ ẹ̀ fún níbísùn láì ó lè má fẹ́ fọwọ́ sí nítorí pé kò kí àwọn tí ìgbé oúnjẹ fún àlejò àti ìfi

kọ́lẹ̀ ẹ̀lẹ̀ tí a kù ní. so nùkọ́ ìwọ́n mi tún láàlẹ́ wọ́n ní sábà fẹ́ wo etí ń bẹ́ẹ̀ nu àwọn àyà inú àwọn òfin àtàwọn ẹ̀kọ́ kò sẹ́kọ̀ọ́ mi fún ìgbàlejò tó yẹ kí àwọn wá lọ síbò mí jìbìtì àkàyọ tí ẹ bá kàrà so tá a fẹ́ mú dáìyà gbọ́dọ̀ jẹ́ sẹ́kì iyò nìyẹ́dì dáìyà a máa ná owó tó ẹ̀mí lọ ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀nà ìmà ọtún gbọ́dọ̀ wá ná ẹ̀mí àti ntọ́ba ní dandan kò sí tó burúkọ ọmọ náà mà àtọ́rọ̀ àwọn èèyàn káka àwọn àfáwọn àgbàgbà tó ká àwọn àtàwọn wọn kálọ kàtà bó ni wọ́n ṣe ń ná ọwọ́ fáwọn yẹn kálọ kàtà bó bá rẹ̀ káwọn bí bá bí wọ́n ṣe fi in tó ní nímà àtòwò sànù àwọn ayé débi pé ó fẹ́ẹ̀ má sí mùsùlùmí kan sófin wọn ni ó tó ní wọn ni ó kọ́dà sí àgbà mi ga ni ó sì máa ṣàdúrà fún bàbá lè má náà láti hù mí àìdí ìbùbà àyèmáyé lómi pé bíyá ó kà ó kà ọ̀nì bíyá ó fúláṣẹ̀ kò rí mání ni ó sì lọ mú lówó oṣù èrí sá kí wọ́n sì ń bàjẹ́ ìjọba lọ kàtà wọn sàábẹ̀ bẹ́ẹ̀ máa ń ṣe nù báwọn tàbí èèyàn báwọn sáráàfù nínú ìròyìn wọn ni pé wọn ò ní jẹ́ pé ìmọ̀ nìkan pẹ́ ní wọn mọ̀ náà bí wọ́n ṣe ń ná mọ̀tọ́lá mọ̀tọ́lá gùn wọn lówó kọ́lá kan máa kẹ́ ẹ fi fáwọn tẹ́ ń pè é àbí kẹ́ ẹ jọ ṣẹ́ rẹ̀ inú sìmáàtù dùà ìròyìn àwọn dùà kì í anábì akọlára anájọ sọlám ó gbà wọn anábì lọ́nà ni wọ́n ní lára akẹwà àmàmà àtúnwárí more apparently lára ìbọn ìmàlẹ̀ sọ̀rọ̀ bákan náà ọ̀sọ́bù ìṣe sùúrù ibrahim ṣe sùúrù ó máa ṣe débi pé ọlọ́run sọ fún ànábì pé fọ̀sùdúrùkà náà sọ̀bọ̀rọ̀ ulul azmi minar rusul walam yakun من أولي العزل من الرسل بعد محمد أحد أولى بإبراهيم ọlọ́run sọ fún wa nígbà wọn pé ṣe sùúrù báwọn ìran ànábì tí wọn náà ń bẹ nínú wọn máa yẹ ṣe sùúrù máwọn ni wọn tí a bá yọ ànábì kó ń bẹ kò sẹ́ni tó tún jẹ́ ń dá tó mú pé òun ló tó tó ànábì nínú àwọn ìwòye Ibrahim lọ bí wípé ànábì ọlọ́run sọ pé ṣe sùúrù bí Ibrahim gbàdá yókù ni ẹni ìbá ní ṣe sùúrù kò sí ànábì ọlọ́run akẹ́ tí yóò sí sùúrù nínú ìṣesí wọn sùúrù nìyẹn fi ń rí dáhà sí sùúrù lórí ìtọ́lọ́run bá ń gbé kan nínú àdáwò ọ̀sẹ̀ sùúrù sùúrù lórí àdáwò tó ń pàdé lára tó ń tọ́ sùúrù sùúrù lórí àdáwò tó ń mú jáde nínú ilé ó gbóòórá sùúrù yẹn kọ́ a ṣe. ìwà ìwà ìsìlámù kan àyẹ̀kẹ́ ń fi sọ̀rọ̀ àti sàrà ìfàgbà yìí inna Ibrahim la halim àtàfájú inú ìròyìn Ibrahim alẹ́ sàrà ìyá àti ahàlì dáyé òní tó pọ̀hìn dáwà gbọ́ gbọ́ ìfámìlì rẹ̀ má gbàgbé fámìlì fi dáwà Ibrahim alẹ́ sàrà dáyé ẹni kò gbàgbé fámìlì rẹ̀ nù kó lọ pò kó gbé dáwà yìí fún wa ọlọ́run bá ń bá ọ̀sán àgbà níbi pé Ibrahim lọ bá àbá rẹ̀ ó ní yà abàtì yà abàtì lè mẹ́tẹ́ àbúdù máa là yẹn sì máa wà láyọ̀ bùsù dáàdì ní kí ló dé ẹyin tẹ́ ń kí ń sin ní ọ̀dà ẹ máa sin tí ò gbọ́ ẹ sì máa sin tí ò lè rí ẹ̀rí wọ́n bá dára bí dáwà máa àbí ọ̀ ní sábà rẹ́lẹ̀ pé wọ́n ti mọ̀ náà bàbá mọ̀nà tí mọ̀nà bá jù lọ́dọ̀ bàbá rẹ̀ ọ̀ máa pè náà ni sábà wọ́n fi ní kó kú ìmọ̀ àrẹ lùhúdá ọ̀rọ̀ dọ́là là mọ̀nà àti sọ́n gbogbo ọ̀ sì wọ́n tó dá káfí pé sọ́sẹ̀ lọ ní ọ̀ níbu à ń padà wá sọ̀rọ̀ lórí lọ́la ṣáàlà bákan náà ibrahim alayisalaam nígbà tí ń bá àwọn ọmọ rẹ̀ sọ̀rọ̀ tí ń bẹ lọ́run fáwọn ọmọ rẹ̀ tí ń pa fáwọn ọmọ rẹ̀ lórí pé dáwà tí ń ṣe má ọwọ́ sọ bìhá rí ìdáwà dáwà tí ibrahim ń ṣe kó tó kú wọ́n sọ bìhá ibrahim bàníyì ó ṣàsọ́ọ̀lẹ̀ rẹ̀ fáwọn ọmọ rẹ̀ kọ́dà ọmọ ọmọ ọmọ rẹ̀ náà fún kẹ́ ya baniya inna Allah astafa lakumud din ẹ̀rọ màmí ọlọ́run ti màmá ìyọ̀ǹda pẹ́sìn ni ó dáa jìjà ilẹ̀ fi sin òun kò sí mi. fàdátẹ̀ mùtún ní ilẹ̀ wa ń tún mùsùlùmí ẹ má kú láì dàsílà dáyà náà ò ní fi mọ̀lẹ́bí ẹ lẹ̀ ọmọ àwọn torí kí mọ̀lẹ́bí rẹ máa wọ̀n náà ó wà ó gbọ́dọ̀ múmú lọ́kàn rẹ ju káwọn aláàtà náà wọ̀n lọ. wẹ̀ẹ́ ní àṣìyẹ wọ́n fẹ́ kàlà àkọ̀bí àṣìyẹ ọlọ́run fọ́nà mi kì yóò bẹ̀rẹ̀ dáa mílẹ̀ àkọ̀bí bá a dùn náà àwọn ènìyàn àwọn fámìlì ẹ̀dùn òtí ìdá wa ìtẹ́ni sálọ ìtakọ́lọ́ kọ̀ọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ láti lé ọ àdínlẹ́dẹ́ ní kété kó jòkó sílé nìkan láàkì ọ̀gbọ̀dọ̀ fìlélẹ̀ ilé tó lè má lé tí ìfà tó tó bá ń dà sí lé ní ó pọ̀ ń sálọ. ilé nǹkan tí a rí dáwọ̀ ìwà ìwà ìsìlámù. ìwà ọdún báyìí ẹ̀ẹ́dùn mọ̀ bílọ̀ fáwọn ọ̀sẹ̀ fáwọn fámìlì yín àmì pé fi fámìlì rẹ̀ lọ́gá wà ní oníwájú inú bìíní wọ̀bà ní yá ẹ̀nà ẹ̀gbọ́dẹ̀ lásán wọ́n lọ́dá kò sún mi má sọ èmi nìkan sọ àwọn ọmọ mi náà ọlọ́mọdé abá wọn ṣẹ bọ́ Ibrahim Islam ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn tó tún jọba yìí nínú àwọn ayé àtọ́lọ́wọ́n fi ń ṣàlàyé bí Ibrahim ṣe gbé sí ẹ̀mí ìrídàáyà àwọn mọ̀lẹ́bí ẹ̀. ìrìndàmù lónìí ṣáàlá tí a sì lẹ́pa pẹ́ parí òní pé Ibrahim Islam tó ti wá ní owó èèyàn sì lè pé ṣé wọ́n máa ń ṣe sùúrù ní máa ń fa ara rẹ̀ láwọn tí máa ń pè tó ń tẹ̀wé ẹ̀ka ẹ̀rọ ṣùgbọ́n ẹni ò bá ti lákin ò lè ṣe dáwà tó o bá lákin láti sọ fọlá bí aburú lọ ń ṣe ẹbọ lọ ń ṣe bídẹ́ta lọ ń ṣe eléyìí ni súnà ìyẹn gbọdọ̀ lákin tí ò ní ní akin ìdàkẹ́rú àmì máa ń ṣe iṣẹ́ ti tàhárù máa ṣẹ̀dá ọ̀rọ̀ rẹ̀ bí a kàn ní àyè ìfarabalẹ̀ ìdàkẹ́rù yóò tọ̀ ṣàjá àni pé لا يخاف في الله لومة لائم يصدع بالحق حيث يستحق الحق أن يصدع به oníbẹ̀ wẹ́n níbọ̀dì yóò fi ti ń jẹ́ òdòdó nílẹ̀ níbikíbi tí fífi ilẹ̀ ń bẹ̀rù gbẹ̀gbẹ̀ lópè. ẹ̀rẹ́ tó ń bẹnu tá a fẹ́ kọ́ lára Ibrahim alayhi salam. ìwé fún watallahi mo fọlọ́ wọn bá ara rẹ̀ kí ọlábúra láàkì ìdáná ṣùnà àbàkùn ó gba àwọn ọ̀rẹ́ sí èyí bá ń pa wọn rẹ̀ èyí bá ń sàbúrúbú wọn ó sọ lójú wọn ni pẹ̀lú ara ń dàgbà ó sọ lójú pé wàtàlá mo fọlọ́ wọn bá bọ́ àwọn òṣàtẹ́ ń sinmi yàn lọ́wọ́ wa èyí lè kẹ́ ẹ sùkú ara wọn èyí lè ní ìbà yẹn lára ìyẹn ní sílẹ̀ kí ẹran fèsì àwọn ọ̀tá pé bẹ́ẹ̀ ń sọ ìbà ìbàjẹ́ sí ìbàjẹ́ tó ń tọ̀ ń kọ́ ẹ̀ ń bẹ̀wò òṣèlú àti kọ́lù ó ní akíyan kan pé ọlọ́run ọba ò ní fìmílẹ̀ ẹ bá pọ̀ jù mí lọ ọlọ́run ọba tó mẹ́rin mi ń sọ̀rọ̀ ní fìmílẹ̀ yín sọ tẹ̀ lé gbọ́ ilé náà ń bẹ́ ní òyìn àwọn ànábì okùn náà lónìí inshallah parí pẹ̀lú wípé Ibrahim alayhis salam inú àwọn tí wọ́n tún ní ní ìròyìn ni wípé at-tahqiqul kamil li ma'na wa li bá a ó yóò yẹ pé bíbẹ pẹ̀lú yín lórí mi ò ní máa bẹ pẹ̀lú yín pé kájú máa wájọ ṣe pátápátá rẹ̀ náà èmi àti yín á máa jọta in as much as bá ti ń bọ́dọ̀ ìjọba dáhìyà tí ó fẹ́ pèpè sí sunna tí ó pèpè sí Islam ó gbọ́dọ̀ níbàárọ̀ amínẹ́lì bídà bídà èmi àti àtẹnudí bá ń gbé àníjọ níyù bẹ́ẹ̀ náà náà ni ó gbọ́dọ̀ níbàárọ̀ amínẹ́lì ṣèkìrì ẹ bá ọ àtẹnudí bá gbé sórí àníjọ yìí àníjọ ah, sí nítorí pé mímọ̀ tádọ̀ ìmáàní ìbìsúná àní àbùrọ̀ mẹ́rìndínlá kíbídà ẹ̀yìn ò ní bá yẹn ṣe nítorí pé tèmi ni súná ìsìláàmù lè ní ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀bùn rẹ̀ ní bá ẹ̀ṣẹ̀ ìníbàárà mínàlì màbùdà mínàlì màásí mínàlì bẹ́dà mínàlì ṣe kájúwọ́ kásì báyìí báyìí ṣẹ́bọ̀ káwọn ẹlẹ́bọ̀ ń ṣe àwọn tí ń bá ń bá wọn gbẹ́bọ̀ lórí ṣe báyìí báyìí sí bídíà táwọn bídíà bá ń ṣe tẹ̀lé wọn máa ń gbé bídíà sórí ṣe báyìí báyìí sí kèfèrí oòrùn ṣe kèfèrí àtẹnẹ́ bá gbé kèfèrí sórí ìpìlẹ̀ dáwà ni o wọ́n lè wà lá ìwà nífẹ̀ẹ́ ní bá gbé súnà lórí ìnífẹ̀ẹ́ ní bá gbé Islam lọ́wọ́ èsì nífẹ̀ẹ́ ní bá dúró lórí ìmọ̀ sí ọlọ́run bá yín gbọ́dọ̀ ní problem pẹ̀lú wọn kọ́dà bí yẹn bá ṣe ẹni tí bá ń gbé ní ọlọ́run tó sì ṣe lára rẹ̀ ọlọ́run sì bí ó ṣe ọ ní gbọ́dọ̀ lọ ẹni tí ń yẹ ẹni súnà kọ́ wá lẹ̀ wọ́n bídíà àtẹnudí ó ní bídíà ọlẹ̀mọ́ súnà àbí kèfèrí ọlẹ̀mọ́ mùsùlùmí àbọ̀ lẹ mùsùlùmí kèfèrí eléyìí ọlọ́run lè gbọ́ ọjà o yẹn gbọdọ̀ wà very very considerate lórí mọ́sálà yìí kò ní lọ ṣe torí Ibrahim alayhi salam ó dé ní tí ó máa máa fi ń nílẹ̀ má bẹ olùwàlẹ́ wọlùbàrà pé lóòótọ́ ìmí àti ìyá níjọsí ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ń padà bọ̀ wá rí pírítì ọ̀nà owó ní Ibrahim alayhi salam fi gbà tí ó fi ṣàlàyé má bẹ àwọn ìfáwọn èèyàn àdìbò ní pàṣíṣì mọ́bdá òní ẹ̀tìzáì wọ̀lọ̀wọ̀lọ̀ olùbárá àásán ìfàlà. Àyà tí a fẹ́ fi kà fi ẹ̀sàbíṣì pé ìbáyọ̀ ìsàlám ẹni tí ó ní ìpìlẹ̀ pé èmi ò ní báyọ̀ ṣe bọ̀, èmi ní báyọ̀ ṣe gbígbà, èmi ní báyọ̀ ṣe gbogbo ní tẹ́lẹ̀ bá fi ń ṣe lọ́hùn. Ní tí ìyẹn máa ṣe ni pé gbogbo tí yẹn fi súnmọ́ ọlọ́run ní ìnàní ìbọ̀rọ̀ omi ń mẹ́ta àbùdù pé mi èmi ìgbà ẹ̀ mo mo jìnnà sẹ́yìn dájú mo jìnnà sí ìyìn báyìí ṣe bí yìí ṣe jìnnà bí mo ṣe jìnnà sí àwọn tẹ̀ ń bá ṣe mo ṣe jìnnà sí ẹbọ tẹ̀ ń ṣe. ìmẹ̀nu mọ́yà mi pé wà á tẹ̀sílùkùn má tẹ̀bi òun náà mi ń dúró yá. lábì mi lẹ́yìn dáhà tí mo ṣe fún yín tẹ́lẹ̀ gbọ́ ẹ̀ẹ́mẹ́bìnú máa yẹra fún yín àti nǹkan àmì ń ṣe náà yànnà wà á dọ̀ ìyẹra fún yìí bàrá wò ni ìwà lọ súnmọ́ lọ mọ sí náà bá mi wà láwùn ọlọ́run nìkan ní ìmọ̀ bá ṣe ẹ̀yìn ní báyìí ṣe mọ́ ti ń ìmọ̀ bá òní kàṣe. tó nu ìpìlẹ̀ ìdáwà tó bá gbé lọ́wọ́ gbogbo ẹni tí bá ti ń ṣe tó bá tako dáwà rẹ̀ ti dáwà tó dáwà sàmìlàn ẹni bá ti ń tako dáwà sùlámù ọgbọ́dọ̀ tako títa ọgbọ́dọ̀ gẹ́gẹ́ tó tako ìtako tiẹ̀ náà eléyìí kan nu ti dáwà tí Ibrahim alayhi salamu tí ó fi pèpè ní káṣí gbọ́dọ̀ mú kọ́lẹ́kọ̀ọ́ ní ara wọn. inṣáàlá ní ọ̀la pẹ̀lú gọlọ́n a tún máa kọ̀tínú pẹ̀lú anabi ibrahim alayhisalaam wa salibuhu fi da'wa ọmọláhìlú da'wa ti àwọn methods tí wọ́n fi pèpè sọ́nà náà balẹ̀kẹ́lá àtàwọn stages ti dá àwọn tí ó pass through abẹ́ Allah subhanahu wa ta'ala kí wọ́n sàlékún ìkẹ́ fún ibrahim alayhisalaam wa ala nabiyyina muhammad sallallahu alaihi wa sallam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk Jazakumullahu khairan àtọrọ ìkẹ́ àti ànúfù stars wa kọlọba sọ lẹ́sàn dáadáa kọlọba wa lọ́rẹ̀ mọ́ lórí dáadáa orí súnà kọlọba aṣọ aláǹfààní fún alẹ́ ọmọ ìsìlámù àti gbogbo ìlú ìsìlámù lágbàáyé èèyàn kan ní ìbéèrè míì wọ́n ní pé wọ́n ní tí láwùjọ alẹ́ ní àríkẹ́ àwọn èèyàn máa ń sọ̀rọ̀ sí ìsìlámù wọ́n máa ń bú Islam àgbàgbà tó bá rí pé yẹn ń ṣe súnà wọ́n máa fi súnà ṣe yẹ̀yẹ́ wọ́n máa bú àwọn tí wọ́n ń pèsè súnà báwọn tó ń pèsè Islam wípé tá a bá rí èèyàn tó ń bú Islam tó ń bú nǹkan náà àwọn bẹ́ẹ̀ àkọ́nà àwọn àfáà ni àbí ànábì ni àbí ó ń bú nǹkan náà àwọn tí nǹkan náà àwọn ṣe àrùn Islam pé kí ni báwo la ṣe máa dá wọn lóhùn ó léwu kí èèyàn ó léwu kí èèyàn bú islam ó léwu kí èèyàn fi islam mú sí ẹ̀yẹ kódà ó léwu kí èèyàn fi mùsùlùmí sí ẹ̀yẹ nítorí pé mùsùlùmí yẹn pàtìsì islam bí kankan àwọn akẹ́kọ̀ọ́ máa fi mùsùlùmí tó ní ọgbà sí ẹ̀yẹ pé àwọn onírọ̀gbà yẹn lápèjúwe àbíkẹ́yà ni máa fi ẹni mùsùlùmí tí ó tó yóò máa gbálẹ̀ tó wá fi ń ṣe ẹ pé àwọn ilé nǹkan ohun ògbó wa sọ lápèjúwe àbẹ́gbẹ́ máa bá àwọn tí wọ́n ṣèjáàbù ṣe ẹ pé láwọn ilé nǹkan obì egun náà yọ lápèjúwe ẹni bá ń ṣe bí àwọn nǹkan yìí á ewu ní ṣe tí ò dání ṣe tí ó ń tọ̀ wọn ò bá ṣọ́ra nínú tó lè mú yẹn kó ní ìsìlámù ìpínlẹ̀ kò sọ́ndà al-istihza obìdì ìfẹ̀sìn sí ẹ̀yẹ ó sì léwu kí yẹn fi ẹ̀sìn sí ẹ̀yẹ lásìkò anábẹ́ Muhammad sallallahu alaihi wa sallam àwọn mùnáfìkì kan wọ́n ń fà nábì sí yẹ̀yẹ́ ọlọ́run ti sọ ayé kalẹ̀ lé wọn lórí kódà àwọn tí wọ́n fẹ́ jọ́ ìní wọn náà àwọn mùsùlùmí táwọn náà ká ìjòkó ń bẹ̀gẹ́ ó fẹ́ lè ká wọn. kábà nábì ṣe kánábì òmòdì kó jẹun lọ kó ojú ọ̀la nẹ́gẹ̀dẹ̀ àwọn sàábì ọlọ́run wá sọ ayé kalẹ̀ pé kul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un ìkan ṣe yín ni ọlọ́run àbánábí àbáwọn tọ́lọ̀ ń gbélé láwọn òfin ọlọ́run lẹ́ fi ń ṣe yẹ̀yẹ́ àbí lẹ́tà àkẹ́zìrò kọ́dẹ̀ kẹfẹ́rù tó ń bá àdá ìmáàní ẹ̀ lẹ́tíkìsì mọ́ ẹ ti ṣe kìkì. àwọn afẹ́sẹ̀ fi ní wípé ìzáwùdú dínú kò ìfẹsẹ̀ṣẹ̀ ẹ̀ wá kìfẹ́rì ní abdulwahab ní wákìlì islam kọ́kọ́ ọ̀nà mọ̀nìsítà من دين من دين الله أو الثواب أو عقاب كفر tí wọ́n bá fi nǹkan kan ẹ̀ṣẹ̀ ọlọ́run àbẹ́sàn tọ́lọ́run ọba tí ó ṣe ládéhùn fẹ́ni bá ṣiṣẹ́ ọ̀rẹ́ kan àbí àtọ́nà ọba àlékè ọlá bá gbélẹ̀ tó tó lóun fi jẹni tí ó bá ṣiṣẹ́ àbúròkà ẹ̀rọ fi ṣe ẹ̀yẹ ìyẹn lè dá ẹ̀dẹ̀kẹ̀ lórí o tí tó ń tọ̀yìn ṣe ò dá at the same time a gbé sí kókó kó mà dáyà làbẹ̀sì dáwà rẹ̀ ti fún àwà sùnmọ́ àdìkó mọ́ kí ni graffiti tó ṣe tẹ́tẹ́ ń ṣe nǹkan láti ẹ̀ bá tiẹ̀ tí ì lè ṣe lẹ́lẹ̀ má ti lè lo hijab lápẹ̀júwe lẹ́lẹ̀ má ti lè fi ọgbẹ́ lápẹ̀júwe kòkòrò islam lọ́rọ̀ sunna lẹ́lẹ̀ má lo hijab ìjáde sunna lẹ́lẹ̀ má lo fi ọgbẹ́ ìjáde sunna lẹ́lẹ̀ má wà wá sókò tó lè má wọ́n tó lọ ìjáde sunna ẹ̀sẹ̀ ní kàǹtì ìyẹn ló má jáde sunna wọ́n jẹ́ mùsùlùmí gidi ìgbọ́n yà àdìsẹ́ ń tan ẹ̀ jẹ́ pé ìmọ̀ wá fi nǹkan wọn ṣe ìyẹn ó léwu gan ṣẹ́ẹ́dẹ̀ kó mọ ewu ti mẹ́ńbẹ́ á sì mọ̀ ṣe dáhà fún á sì mọ ewu kankan náà wà bóde kí ó túbọ̀ kó nu jẹ́ والله أعلم جزاكم الله خيرا طلبة رسول الله عليه وسلم أصيب بيري ما باي نعم إن شاء الله ردي يعني ولا أتم كنتين إن شاء الله سبحانك اللهم رب سبحانك اللهم الحمد أشهد سبحان لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربي رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم